معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته أرجو فون الله با الله با تي أتوسمي وكم ni orílẹ̀ ayé títí di ọjọ́ òní onẹ́ni ọlọ́run bá ti yà dúpẹ́ fún a jẹ́rì pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala nìkan a jẹ́rì pé Ọlọ́run Ọba yìí ọba ọ̀kan ṣoṣo ni nínú àwọn orúkọ àti àwọn ìròyìn ẹ̀ ọba ọ̀kan ṣoṣo ni nínú àwọn iṣẹ́ ìṣẹ́ ọba ọ̀kan ṣoṣo ni nínú àwọn iṣẹ́ tí Ọlọ́run Ọba ní wá láṣẹ láti máa ṣe fún Ọlọ́run Ọba ṣe ìbádà ajẹ́rìkẹ́ ọlọ́run báyìí ọba ọ̀kan ṣoṣo ni tó rẹ́ sí pé kò tọ́ láti fi ẹlòmíì láti fi ẹlòmíì sí akẹgbẹ́ fún àbí láti fi ẹlòmíì sí orogún fún nínú gbogbo àwọn nǹkan tí a kà sílẹ̀ wọ̀nyí àṣìjẹ́rìkẹ́ ọlọ́bí sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run báyìí أرسله الله بالهدى ودين الحق الله بارك لارا بلومنا أتسوددو فبلغ الرسالة النبي صلى الله عليه وسلم وجيسي الله بقي وأدى الأمانة النبي صلى الله عليه وسلم ó pé àdéhùn àmánà tọ́lọ́wọ́ bá àlékẹ́lá gbé lọ́rùn ونصح الأمة النبي صلى الله عليه وسلم أيسي نصيحة عن الأمة وتركنا على محجة بيضاء وفوال سوري إلنا إليتي أمة تففنبو ليلها كنهارها ريدو يسبي أوروري ولا يجدي أصارين نبي تففن لا يزيغ عنها إلا هالك ẹnìkan kan ò ní koríko nínú ànábì sallallahu alaihi wasallam àgbẹ̀kọ́jẹ́ ní tí ó parun أجارنا الله سبحانه وتعالى من النار أبلغ ما قال الله في وصوى كل بإنا عباد الله إليتي أنبالو أولاني تفسير سورة البقرة ìtumọ̀ suratul Baqarah wọn ni yàmbá lọ lẹ́tọ́ yẹ́ sí pé ibi tí abadé lana, ibi tí a dúró sí lánàá òun náà ni àyà ẹlẹ́ẹ̀kẹrin lé ní ogún verse 24 òun náà níbi tí a bá àlàyé Suratul Baqara níta abadé lánàá ibi tí ọlọ́run bá lè fi láti ń ó fi ń sọ fún wa nípa ìrìnjáàzùl Qur'an nípa iṣẹ́ ìyanu al-Qur'anul Karim tó dé ń sọ fún wa nípa títóbi al-Qur'an àti dídá al-Qur'ani dídá àwọn èèyàn lágara láti mú irú ẹ̀wà kíkàgara àwọn èèyàn láti mú irú al-Qur'an al láti mú irú ẹ̀wà tẹ́lẹ̀ báyìí tó ń tọ́ka sí wípé القرآن الكريم كلام الله قال الله بني لا يشبه كلام المخلوقين وجاي كان نورا لأنه لو كان كلام المخلوقين أو لو كان كلام مخلوق tọ́bá yẹ القرآن alkùnránù bá jẹ́ ọ̀rọ̀ kó àwọn èèyàn lágara láti mú yàn wá tó bá yẹ Qur'an bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀dá ni kò ní sí nǹkan tí ó ní àwọn èèyàn lára láti sọrú ẹ̀ pépé ọ̀rọ̀ wo lẹ̀dá fẹ́ sọ tí ó sọ wípé ẹnìkan ò lè sọrú ẹ̀ mọ́ so látara báyìí méjì pé wáyé pé al kìí sí ọ̀rọ̀ kan tí ó jọ kankan nínú ọ̀rọ̀ àwọn ẹ̀dá rárá nítorí ẹ̀ kò sẹ́ni náà tó ní kápá àti àmú kẹrí ilé Nabi sallallahu alaihi wasallam láti múrí ọ̀wà gbogbo ẹnikẹ́ni tó bá wòye sí Al-Qur'anu dáadáa yóò rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníran al-i'jaz nínú Al-Qur'an ìkónilágara tí ẹ̀dá ò ní kápá àti lè ṣe yóò rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú Al-Qur'an èyí tó jẹ́ sí pé ó fi yẹ wáfẹ́ Al-Qur'an kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bá ní àárínú ẹ̀ àwọn ẹlẹ́tọ́ ẹ pé ó hàn nínú àwọn I'jaz eré tó hàn á sì rí nínú ẹlẹ́tọ́ pé ó pamọ́ lẹ́yìn pé tá a bá ronú sí dáadáa àárí gbọ́yé àárí fàyọ ìdájọ́ I'jaz ń bẹ̀ pé ah, á ọ̀rọ̀ kan ní tẹ́ pé ó kó àwọn èèyàn lágara láti múrú ẹ̀wà a mọ̀ rí gbọ́yé nínú àwọn ìtumọ̀ Qur'an ilé tẹ́ pé ó pamọ́ nígbà tá a bá ṣe ìwádìí ìjìnlẹ̀ nínú àwọn ìtumọ̀ Qur'an dáadáa so tabawo min jihati lafzi tabawo abala lafzi ẹ̀ àbí àti abala ma'na ẹ̀ tabawo min jihati lafzi wa min jihati ma'na labala láwùsù alkùnrán àti lábára máàna rẹ̀ amari àìjáàzù ń bẹ̀ amari àìjáàzù nítorí ẹlẹ́bí jẹ́ sí pé ọlọ́wọ́ bá rí kẹlá sọ nínú alkùnrán nínú sọ́rọ̀tù hud ayà alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́ bá ní alif lam ra kitabun uhkimat ayatuhu thumma fussilat min ladun hakimin khabir alif lam ra nínú àwọn alṣurufu al-muqatta'a ni min alṣurufi al-muqatta'a àwọn ṣurufu tí a ń pè ní alṣurufu al-muqatta'a ó ní àwọn ṣurufu tí ma ń bẹ ní àwọn fawatihu as àwọn ìbẹ̀rẹ̀ sura bí alif lam mim bí alif lam ra so bí yasin kọ́ha so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bí sọ́ọ̀dì sọ́ọ̀dì ọ̀ọ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ náà fi ní alhuruful muqatta'a àwọn alhurufu ìgbẹ́lẹ̀ ìgbẹ́lẹ̀ alhurufu muqatta'a ko na ni àwọn ba tó yẹ ọ̀tọ́ ààrẹ ọlọ́run bá alikẹ́lá ó di kò só papọ̀ kó sọ di aya kó sọ di kálímà tẹ́báwọn alif lam ra harfu mẹ́ta nìyẹn ó ti ó tó sọ di kálímà àwọn kẹ́límà mi bẹ̀ tó yẹ sí pé kódà láfùsù méjì péré tẹ́báwọn qum kẹ́límà ni láfùsù méjì péré ni àmín harfu méjì péré ni qaf àti mim qum so a sì rí kẹlima ari kẹlima ní ìtọ́sí láwùjọ mẹ́ta tó ẹ pé harfu mẹ́ta péré ni so ó túmọ̀ sí pé harfu méjì mẹ́ta ó tó sọ di kẹlima kódà nígbà mi harfu yọkan kò tí ì bá ṣùgbọ́n harfu yọkan yẹn a mú ha ìsákítà tí bá so a mú wá so láti fi kún ala kulli hal ilé afẹ́jẹ́ kó yíwa ni pé àwọn huruful muqatta'a yìí ọlọ́wọ́ bá àríkẹ́lá ó tó nǹkan tọ́lọ́wọ́ bá àríkẹ́lá lè sọ di tó lè sọ di kẹ́límà tó lè sọ di láwù ṣùgbọ́n ọlọ́wọ́ àríkẹ́lá fẹ́ sọ wọ́n di láwù nínú àwọn ìjázu Kùránì lè náà wà nínú ìjázu Kùránì ni a haza min jihati lawz min jihati allaw labara lawzu ṣe bá ní sí yìí ṣe ọlọ́run bá lè gílá ń díkò rẹ̀ pé àwọn ṣòrófù yìí ọlọ́run bá nìkan òun náà ni ó ní kàpá yóò mú yóò so papọ̀ ọlọ́run bá lè ká ọ̀rẹ́ nífẹ́ sọ́dọ̀rọ̀ ọlọ́run rẹ̀ ní sọ́dọ̀rọ̀ láti jẹ́ kó wáyé pé gbogbo Al-Qur'an yìí o ta ní kẹ múrò wá tẹ̀lé múrò wá yìí o nínú àwọn ṣòrófù tẹ mọ̀ náà láti kíni láti kó wọn jọ àwọn ṣòrófù tó yé yín dáadáa sẹ́yìn náà mọ̀ ní tó ti bẹ́ẹ̀ ẹ̀ lè kórú ẹ̀jọ́ látara àwọn ṣòrófù yẹn kẹrú ọ̀rọ̀ Al-Qur'an kẹrú ẹ̀ mọ́ wá láíláì ọlọ́run bá ní kìtáàbù ó ṣàkíyèmọ̀ àyàtò ọlọ́ni al-Qur'an tí àwọn kitab tíra kan ni uhkimat ayatuhu ọlọ́ni tó yẹ pé àwọn ayatu ẹ̀ àwọn aya rẹ̀ àwọn ọlọ́wọ́ bá lè kí láti ìṣkámù ẹ̀ àwọn ọlọ́wọ́ bá pàfẹ́ntì ẹ̀ kitabun uhkimat ayatuhu síbà nísìn àwọn aya Qur'an ọlọ́wọ́ bá lè kí láti ìṣkámù ẹ̀ muhkama ni wọ́n ọlọ́wọ́ bá lè kí láti ẹ̀ ṣe báyìí àwọn ayat al-Qur'an bí ìdájọ́ rẹ̀ ṣe rí lélé báyìí ọlọ́run bá ní thumma fussilat ọlọ́run lẹ́yìn náà àwọn ìtumọ̀ rẹ̀ náà àtọwà pọ̀ sí wẹ́wẹ́ ẹ́ àti tafsilu ẹ̀ thumma fussilat ọlọ́run lẹ́yìn náà a ṣe àlàyé rẹ̀ ní àlàyé tó yékéyéké min ladun hakimin khabir àwọn ìhkámù yìí àtàwọn tafsilu yìí ó wá látọ̀dọ̀ alhakim ọba ọ̀jọ̀gbọ́n nítorí pé lára hikma òun náà ni ìhkámù ṣe kásì nǹkan kó gúnrégé kó dáa hikma ni àwọn olùmọ́ ní ẹ̀tàn pè ní ilmu òun náà ni kíyàn tíyàn fẹ́ sọ ìmọ̀ nípa ọmọ tó fẹ́ sọ ṣùgbọ́n hikma ní kọ́ ma ṣètò ẹkọ́ sọ kó sì kó sì mọ́ bó sì ẹkọ́ gbé kalẹ̀ ṣẹ̀gbẹ́gbà mi ìyẹn lè mọ nǹkan tí ọ̀yẹ́ tó fẹ́ sọ ṣùgbọ́n kò ní má sì tó ẹkọ́ sọ kò dẹ̀ ní mọ́ bó sì ẹkọ́ gbé kalẹ̀ àmọ́ mọ́ tó fẹ́ sọ kó faqad utiya khayran kathira ẹni tó bá wù ọlọ́wọ́ bá àdíkẹ́ lọ́wọ́ bá àdíkẹ́ lọ́wọ́ fún ní hikma ẹni tó lọ́wọ́ bá àdíkẹ́ bá fún ní hikma tó lọ́wọ́ bá fún ní wisdom ọlọ́wọ́ bá àdíkẹ́ sí fún ní orí tó pọ̀ ní so min ladun hakim ọlọ́wọ́ bá ọba ọ̀jọ̀gbọ́n ni alladhi yad'u al-ashya fi mawdi'iha al-hakim huwa alladhi yad'u al-ashya fi mawdi'iha òun lẹni tí máa ń gbé nǹkan sí àyè ibi tó yẹ kó gbé sí gàgà kò ní gbé nǹkan sí àyè ibi tí ọ̀tọ̀ kó gbé sí hakimu lẹni tí yóò mú epo tí ó rọ̀ sínú tank tí ó sì mú ọ́ìlì tí ó rọ̀ sínú engine ṣùgbọ́n ó mú bọ̀ lẹ́ni tí ó mú ọ́ìlì tí ó lọ sínú táǹkì tí ó mú omi tí ó rọ́ sínú ẹnjìn ẹ́ alẹ́dì yàbọ̀ àṣíyá fi mawadhi'iha òun náà ni alhaki ọlọ́run bá wọ ọ̀jọ̀gbọ́n ni ọlọ́run bá mọ àsìkò tó yẹ kó ń sọ̀rọ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ tó yẹ kó wá ṣáájú àtọwọ́rọ̀ eré tó yẹ kó tẹ̀lé gbogbo ẹnikẹ́ni tó bá wọ alukur'an tẹ bá ń rí bọ́lọ́run bá lẹ́kẹ́lá sí ń to ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé hikma tó ga ní bẹ́ẹ̀ ọgbọ́n tó ga ní bẹ́ẹ̀ bí ọlọ́run bá lẹ́kẹ́lá sí hikma tó ga ni tọ́lọ́run bá lẹ́kẹ́lá bá ń sọ̀rọ̀ lọ báyìí ẹ máa wo ayàtà wahdaniyatullahi wa qudratuhu títóbi eh, ìjọkọ̀ iṣẹ́ ọlọ́run ọba àti àti ìní ìlágbára ọlọ́run ọba kí ọlọ́run ọba fi tẹ̀lé ọlọ́run ọba lẹ́kílá fi sípò risalatu nabi sallallahu alaihi wasallam ọlọ́run ọba lẹ́kílá fi tẹ̀lé ṣé wà nísìnyí so eléyìí báyìí ó túmọ̀ sí hikma tó ga gidi gan so min ladun hakim ọlọ́run ọba alhakim ọba ọba tí a ọba tó yẹ pé òun ló ní ṣọ́kùnmù òun ló ní ìdájọ́ pé nǹkan báyìí báyìí ni kó rí nǹkan báyìí báyìí ló gbọ́dọ̀ rí ọlọ́run bàbá hakim ni lára ìtumọ̀ hakim òun náà ni hakim tí bá ní sí ẹni tó ní ṣọ́kùnmù ẹni tó yẹ òun ló ní kápá lórí ìdájọ́ gbogbo nǹkan tí bá ní sí al ọlọ́run ọba ọba olùmọ̀ àwọn èèyàn sábà máa ń tún kọ̀dír sí ọba onírò ló kọ́ bírù nìyẹn síbẹ̀ nísìnyí so ṣùgbọ́n kọ̀dír wọn wá láti di xibro ẹ̀l ìmọ̀ síbẹ̀ nísìnyí so alkọ̀dír lọ́lọ́run ọba ọba olùmọ̀ ni ọba tó ẹ̀kọ́ tẹ́bá wo nǹkan tí ó parí àyà méjèèjì ọ̀rọ̀ àwọn gbólù méjì tó parí àyà yìí ó ní ṣe pẹ̀lú kitabun uhkimat ayatu thumma fussila nítorí pé lára ihkam lára kásì nǹkan tó gúnrégé hikma wà mẹ́ tó jẹ́ pé min ladun hakimin alladhi ahkama ayati al-Qur'an wa min alẹ́dí fásọ́lát àyàtì Qur'an wá látọ̀dọ̀ ọba tó nímọ̀ tó ṣe tafsilul Qur'an ọlọ́ọ̀bá ìfẹ́ fásọ́lá Qur'an pẹ̀lú kíni pẹ̀lú ma ọlọ́ọ̀bá ìfẹ́ ó ṣe ìṣkámul Qur'an pẹ̀lú kíni pẹ̀lú hikma ẹ bí áyà ẹyọ kan ẹwù bí ọlọ́run bá lè kò sí ṣẹ́rí tọ́lọ́run bá lè gbá ń sọ̀rọ̀ kan nínú àyà tọ́lọ́run bá lè gbá parí ẹ̀ pẹ̀lú ìròyìn kan tọ́lọ́run bá fi ròyìn ara rẹ̀ àbí pẹ̀lú àwọn orúkọ kan ẹ rí wípé orúkọ yẹn gbọdọ̀ bá ọ̀rọ̀ tí ọlọ́run bá lè gbá ń sọ nínú àyà yẹn mu kò sí ìbá nísìn ibi tẹ́lẹ̀ tọ́lọ́run bá lè gbá ti sọ tó bá rahim ọ̀rọ̀ rahma àti maghfirah ìkẹ́ àti àforíjì gbọdọ̀ wà nínú àyà yẹn títí ń bá bọ̀ tẹ́lẹ̀ ibi tó lọ́wọ́ bá lé kílẹ̀ bá sọ wípé latiful khabir ọ̀rọ̀ lutfu àti khibra gbọ́dọ̀ wà ń bẹ̀ so gbogbo àwọn tó lọ́wọ́ bá lé kílẹ̀ fi ń parí ayà kọ̀ọ̀kan nínú àwọn orúkọ àti àwọn ìròyìn ìmọ̀ ní ṣe pẹ̀lú tọ́lọ̀ bá ní kílá ń bá bọ̀ ibi tọ́lọ̀ bá ní kílá sọ pé tọ́lọ̀ bá sọ pé kọ̀dír so olóhùn bá alukur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀yì ọ̀rọ̀ ọlọ́ọ̀n bá ní torípé eléyìí báyìí kọjá ó kọjá làákàyè ọmọ ẹ̀dẹ́ ènìyàn eléyìí ti kọjá bí ọlọ́ọ̀n bá lè ká ṣe dá kò sí níyẹn sì lè mú làákàyè tó láíláì kò lérí ṣe àwọn tọ́lọ́wọ́ bá lékelá tó ń ta hajjá nínú àyà yìí nínú àmínú alukur'an àwọn àyà tá ń lórí ni àwọn tó ẹ́ àwọn tí wọ́n ní ahọ́n ni tí wọ́n já láwọn ni so yíba ní sí torí pé àwọn lárúbáwá wọ́n wà wọ́n já láwọn gan ẹ́ afsahu lisanan wọ́n já láwọn gan kò yíba ní sí yìí àwọn lárúbáwá jẹ́ ní hikma ọlọ́run bá àdékẹ́lá fún wọn lẹ́bùn làákàyè gan tó bá kọ́ nípa ẹ̀kọ́ Islam àbí tó kọ́ nípa ìtàn àwọn lárúbáwá àbí tó máa ń ka nǹkan táwọn lárúbáwá kọ nítàn àti lédè wọn yóò mọ̀ pé káì ọlọ́run bá lè fẹ́ láàrọ̀ zákọ̀ àwọn lárúbáwá nílà àkáyè púpọ̀ tó ń ti bẹ́ẹ̀ tó ti bá ṣe mọ̀rọ́ sọ tó tó bá ní sí tó ń ti bọ́ ṣe pé nílà àkáyè tó wọ́n lé wọ́n rí Al-Qur'an nínú wa ọlọ́run bá lè gbára ní kódà tó bá tọ́ yẹ kó tó kó ẹnìkan lágbára nù tẹ́yìn èèyàn bá tún ní kápá rẹ̀ mo tún fún yín láǹfààní àwọn èèyàn yín àwọn àlìjànú ẹ̀ sí kún wọn jọ papọ̀ kẹ wá ara yín lọ́wọ́ kẹ tó pa àwọn ọlọ́run yín tẹrù pé àwọn òòṣà yín tẹrù pé lágbára yẹn tẹrù pé tẹ bá bèrè nǹkan lọ́wọ́ wọn ó ṣe fún yín ẹ̀ sì pé wọ́n náà káwọn náà kán ràn yín lọ́wọ́ kán wá yín múrò alukur'an wa àbí kán fún yín nílà káyọ̀ tẹ́fì bí bá ní sọ alukur'an kitabun uhkimat ayatuhu thumma min ladun hakimin khabir nínú àyà mi ọlọ́ni wa tammat kalimatu rabbika sidqan wa adla tammat kalimatu rabbika ọlọ́wọ́ bá ní àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá rí ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó pé ní sidqan ó pé ní ìjẹ́ òdodo sidqan fil akhbar gbogbo àwọn ìró gbogbo àwọn ìró tó wà náà Qur'an gbogbo ẹ̀ akhbarun tammat kalimatu rabbika sidqan ay sidqan fil akhbar wa adlan fil ahkam gbogbo ìdájọ́ alukur'an pátá ìdájọ́ dédé ni gbogbo ìdájọ́ tó wà ní alukur'an tọ́lọ̀ ọba àlejò ń sàlàyé fún wa ní nǹkan báyìí ìdájọ́ rẹ̀ rí ní nǹkan báyìí ìdájọ́ rẹ̀ ìdájọ́ dédé ìdájọ́ tó bá ń dọ́gba ni kò sí zulmù mbẹ kò sábòsí mbẹ. tammat wa tammat kalimatu rabbika sidqan wa adla. tó ló fi jẹ́ sí wípé àwọn olùmọ́jẹ́ pé wá wípé nínú àwọn ìrìnjáàzù alukur'an nínú àwọn nǹkan tí Qur'an kó yàn lágara láti ṣe ni pé Qur'an ọlọ́run bá àdékẹ́lá ń sọ ìtàn àwọn tó ti ṣáájú ànábì sallallahu alaihi wasallam àwọn tó pé ìjọ tó ti ṣáájú látàrí ànábì Adam alayhi salatu wassalam ọlọ́run bá àdékẹ́lá ń sọ ìtàn wọn nínú al-Qur'an fún ànábì sallallahu alaihi wasallam ní details ọlọ́run bá àdékẹ́lá máa sọ̀tàn á máa sọ̀tàn nínú al tàbí ìgbà yìí kó ṣe ju ẹni tí ń sọ̀tàn yẹn gbogbo ẹ̀yẹ́yẹ́ eléyìí báyìí ọkọjá ntẹ́nìkan lè kéèrà ní sìnkí ntẹ́nìkan lè tó lè ronú tí ànábì sallallahu alaihi ronú tí ọmọ sọ̀tà ànábì a ti dá ádámà gbogbo bó ṣe ṣe nínú ọgbà gbogbo bí ìyàwó gbogbo oríṣiríṣi ta ádámà látòkè délẹ̀ sànàbì séyàn lè pé lórí kó fi mọ tí wọn kó fi mọ ìtàn ìgbà tí wọn àti ìdí ká lè pé lórí báyìí nínú èyí kọjá tí làkà ìyẹn lè gbé tí ó bá sì ṣe jú ẹ ló lè sọ ń pa rẹ̀ tí ó bá sì ṣe jú ẹ ò lè sọ àbíkọ́ jẹ́ pé wọ́n sọ fún wọn ni ẹ̀wọ̀ tàwa ní wọ́n sọ fánàbí ta ni wọ́n ti bí ní àsìkò nì tí ó sọ tàn yẹ fánàbí tásọ pé àà ah, ah, ẹ̀ntọ́ sọ fánàbí adama ẹ̀ntọ́ sọ fánàbí wa Muhammad torí pé wọ́n ti bí lásìkò ànàbí adama ètí sọ kò sẹ́ni kankan tó lè sọ fánàbí sallallahu alaihi wasallam ju ọlọ́run ọba ọba títí kìíní ọba títí ń bẹ síwájú àsìkò yẹn títí ń bẹ lásìkò yẹn tó sì máa bẹ títí láéláé kò sẹ́ni tó lè sọ fún ànábì ju ọlọ́run ọba tó nímọ̀ nípa rẹ̀ lọ torí pé lásìkò ní kò sẹ́ni kankan lórí ilẹ̀ tó lè sọ kan yẹn tó yẹ pé nǹkan yẹn sì sí ju ẹ̀ tó bẹ́ẹ̀ látòrí ànábì Adam tí tó fi dórí ànábì Isa tó fi dórí àwọn tí ètò sànábì ọlọ́run àbí àwọn ashabul kahf wọ́n bá nísì ọlọ́run bá ní pé lọ́sọ ìtàn wọn lẹ́kùnrẹ́rẹ́ fún ànábì sallallahu alaihi wasallam àwọn ìtàn wọn tó ti kọjá lọ nìyẹn ọlọ́run bá nìkẹ́lẹ́ yìí ṣàlàyé ẹ̀rọ al-Qur'an gbogbo àwọn àkùbárò yìí wà ní òdodo ní gbogbo ẹ̀ tó yẹ pé tẹ́ ẹ bá ń gbé ìyẹ̀wò sí àwọn ìtàn tọ́lọ́run bá nìkẹ́lá sọ nínú àwọn tíra tọ́lọ́run bá nìkẹ́lá sọ kalẹ̀ ṣáájú al-Qur'an tó yẹ pé tó kanú àwọn tíra tó ti ṣáájú rẹ̀ tí ò bá yẹ yín Qur'an tó wá sí ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ tẹ́ mọ̀ pé káì ìtàn yìí kún ó jẹ́ ìtàn tọ́lọ̀ ọba àríkẹ́lá sọ ní sókí ni o àbọ́jẹ́lẹ̀ tọ́lọ̀ ọba àríkẹ́lá tẹ́lẹ̀ tọ́lọ̀ ọba àríkẹ́lá sọ ní pátápátá gbogbo ìgbà tọ́lọ̀ ọba àríkẹ́lá bá dẹ̀ tó ń rí píìtì kankan nínú Al-Qur'an gbogbo ìgbà ẹlẹ́mọ̀ gbádùn ẹ̀ ẹ̀ ní wòpé à ah, ìbọ́lọ̀ ti sọ nígbà kan nínú àyà kan rí àbọ́lọ̀ ọba àríkẹ́lá sọ sọ̀rọ̀ kan tọ́lọ̀ ọba àríkẹ́lá bá tó rí píìtì ẹ̀ ẹ̀ tó rí àwọn àǹfààní míì àti àwọn ẹ̀kọ́ míì bákan náà alukur'an ọmọ sọ tó ti ṣáájú àti tó ti ṣáájú ṣẹlẹ̀ àti tí ó tó padà máa ṣẹlẹ̀ lẹ́yìn nígbà tó bá tún yá nínú àwọn ọ̀rọ̀ wájú nígbà tí nǹkan yẹn bá dẹ̀ ń ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa rí tí ó máa bá ń tọ́nà ọba àlẹ́gá ti sọ pé yóò padà ṣẹlẹ̀ nínú alukur'an mi ọlọ́run yóò ti sọ rí báyìí àwọn ọ̀nà pọ̀ tọ́nà ọba lẹ́kẹ́lá ti ń sàlàyé fún wa nípa àmì tí a ti lè fura tí a ti lè gbọ́ àgbọ́yé ìtumọ̀ àríkẹ́ Al-Qur'an nǹkan ọ̀rọ̀ òdodo ni ọ̀rọ̀ kan ní tó ẹ́sì pé òdodo ni ọ̀rọ̀ kan ìdájọ́ inú ẹ̀ ìdájọ́ dédé ni àwọn ìró inú ẹ̀ ìró òdodo ni tó yẹ ní sìn bákan náà ìmọ̀nà ló jẹ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wá ìmọ̀nà láti inú Al-Qur'an pẹ̀lú ìbáyìí ó yàtọ̀ fún ọ̀rọ̀ àwọn akọrin alukur'an ó yàtọ̀ fún ọ̀rọ̀ àwọn akọrin so ibà ní sèyí torí pé ọ̀rọ̀ àwọn akọrin ìmọ̀ kọjẹ́ pé nínú àwọn lárúbáwá ìmọ̀ kọjẹ́ pé wọ́n máa yin obìnrin tàbí ká máa sọ̀rọ̀ yin ẹ̀sìn àbí ká máa sọ̀rọ̀ yin kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ká máa oríṣiríṣi àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ́ tàbí ká máa ròyìn ẹnìkan pàtó àbáwọ̀ ọ̀rọ̀ mi tí ò tiẹ̀ láǹfààní rárá àbárọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ kódà ńgbà míì tán máa ń sọ̀rọ̀ ìwọ̀n ní inna a'adhabahu inna àgbábáwú àkàbòhù ilé tó bá dùjù ilé tí máa ń dùjù nínú àwọn ọ̀rọ̀ orin ni ilé tó bá ti lè parọ́ jù àgbábòhù àkàbòhù ṣe bá nísìn so ilé ìbáyìí al-Qur'an ó yàtọ̀ sí gbogbo àwọn ọ̀rọ̀ báyìí pátápátá so naam ala kulli hal so bákan náà tá a bá tún wọ al-Qur'an nígbà míì tọ́lọ́wọ́ bá lékẹ́lá bá ń sọ tọ́lọ́wọ́ bá lékẹ́lá bá ń lérí ìlérí ìyànà àwọn ìlérí yẹn máa ń dógóngó débi pé ara yẹn máa bù má sọ ní àwọn ọ̀rọ̀ tó ní agbára bẹ́ẹ̀ ni tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá ń sàdéhùn tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá ń ṣe wá kòkòrò náà Al-Qur'an sò yọ́ máa ṣe wá lójú kòkòrò débi wípé ara yẹn ó sì máa ẹ̀mí ó sì máa fà sí nǹkan yẹn tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá ń júwe àwọn nǹkan dáadáa àbí tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá ń tọ́lọ̀bà àlekẹ́lá bá ń ṣe wá kòkòrò àwọn nǹkan tọ́lọ̀bà àlekẹ́lá tí ó pèsè kalẹ̀ lẹ́sàn fún àwọn èèyàn ìjọba ìdàkìyàmà gbogbo tọ́lọ̀bà àlekẹ́lá sàlàyé inú Al-Qur'an gbogbo ẹ̀ pátápátá ló túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ó kọjá ọ̀rọ̀ tí ẹ̀dá kan náà ẹ̀dá ọlọ́run bá tí ó lè mú wa náà níparí àyà ẹ̀ sọ ọlọ́run bá àlíkíláwá ti pé wáyé pé fattaqun nara allati waquduha an ilé tó yẹ sí pé èèyàn àti òkúta ọlọ́ọ̀bà lè kẹ́rẹ́ fi kú náà lọ́jọ́ gbẹ̀dà fìyàmà àti sàlàyé lè ní àná èèyàn àtòkúta ọlọ́ọ̀bà lè kẹ́rẹ́ fi náà àlìjẹ́nà so kò túmọ̀ sí wípé àwọn ẹ̀dá míì náà wò ní sí nínú náà lọ́jọ́ gbẹ̀dà fìyàmà gẹ́gẹ́ bí àwọn àlìjẹ̀nú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀dá tó yẹ kí lè kẹ́rẹ́ fi náà tí ọlọ́run bá lè fẹ́ fi wọ àlùkò fi wọn nínú àlùkò lọ́jọ́ gbọdọ̀ kíyàmà. náà àwọn afá jẹ́ pé irú òkúta wo lọ́run bá lè gbé láwùjọ kó ná lọ́jọ́ gbọdọ̀ kíyàmà. wọ́n jẹ́ pé wáyé pé òkúta kan ni lọ́sìkò láti kọ́ sí ọlọ́run bá lè gbé dá látara kibrit òkúta ìṣáná òkúta yẹn òkúta ìṣáná ni. ṣé báyìí ní sèyí bákan náà ó jẹ́ òkúta kan tó tóbi ó tóbi gan bákan náà ó sì jẹ́ òkúta tó dúdú ó dẹ̀ jẹ́ òkúta tó le tí ń rùn gidi gan kódà wọ́n ní ó ń rùn ju jífà lọ ní àwọn òkúta tí ọlọ́run bá lè jẹ́ láti yóò kòkòrò náà lọ́jọ́ ìgbàlẹ̀ yàrá so nínú àwọn tí ó jẹ́ kó yé wa wípé òkúta ọlọ́run bá lè jẹ́ láti kòkòrò náà lọ́jọ́ ìgbàlẹ̀ yàrá òun náà ni hadith kan tí ah, àwọn ah, gbà wá látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud nínú Sahih Muslim Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó ní kunna inda Rasulillah kunna ma'a Rasulillahi sallallahu alaihi wasallam fasami'a wajibatan ó ní níjọ́ kan wà pẹ̀lú tó ní agbára gbogbo àwọn sàhábà náà ni wọ́n gbọ́ tí ariwo yẹn dún bíi anábì sallallahu alaihi wasallam sọ fáwọn pé atadruna ma hadha sẹ́mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́fi gbárùwò tí ẹ gbọ́ yìí àwọn sọ̀hábà sọ pé Allahu wa rasuluhu a'lam ọlọ́wọ́n bá àtòjíṣẹ́ rẹ̀ nìkan ni ó ní mẹ́jìlọ anábì sallallahu alaihi wasallam sọ fún wọn pé òkúta ariwo tẹ́ gbọ́ yìí òkúta kan ni ó jẹ́ sí pé wọ́n jù sínú náà sab'una kharifa láti bí seventy years back ni wọ́n ti ju òkúta yẹn sínú náà anábì sallallahu alaihi wasallam ní wọ́n ti ju òkúta yẹn sínú náà bẹ́ẹ̀ ni lọ́nu náà láti jọ yẹn anábì ní òní ìlọ́ ẹ̀sẹ̀ kanlẹ̀ wọ́n ẹ̀sẹ̀ kan ìsàlẹ̀sàlẹ̀ nínú náà nìyẹn nínú àwọn òkúta tó fi ń kó náà nìyẹn jùlọ nínú àwọn òkúta tó fi ń kó náà nìyẹn ṣùgbọ́n ọ̀bàlẹ̀ kílákúdà mú kí nǹkan kan jọ pé ó ní agbára gidi kan ẹ̀dá ọlọ́run ọba kan tó lágbára kódà ó wá nínú hadithu kan wípé ihtajjati an-naru wal janna ẹ́ aljanna àti iná wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe fanfa èmi mo jù ọ́ jù mí lọ èmi mo jù ọ́ jù mí lọ ó ṣẹlẹ̀ láàrin aljanna àti iná ẹ́ faqalat hadhihi aljanna sọ pé yadkhuluni iná sọ wípé nǹkan tó ń fi ju aljanna lọ ni pé yẹ̀kúlù ni àwọn tí ó wọnú mi òun náà ni aljabbarun almutakabbirun àwọn onígbéraga ẹ̀dá àwọn aláburú èèyàn àwọn náà ni wọnú èmi iná lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà so iná ń jí kó yé aljanna pé nǹkan tó ń fi ju aljanna lọ ni ad-du'afa wal-masakin àwọn tí ó wọnú tèmi òun ni àwọn ad-du'afa àwọn ọ̀lẹ ẹ́ àwọn ọ̀lẹ àwọn aláìní àwọn tálíkà ní ọ̀wọ̀nà mi lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà pé eléyìí báyìí kò lòun fi ju iná lọ ọlọ́wọ́ bá lè kẹ́lá bá dá wọn lóhùn ẹ́ ọlọ́wọ́ bá lè kẹ́lá sọ fún iná ó anti azabi wa azibu biki man asha'u min ibadi

ìrẹ́ aljanna ìwọ ni kẹ́mi ẹ́ eh, arhamu biki man asha'u min ibadi ìwọ ah, ni ìwọ yìí sì ni ìwọ ni mi ọlọ́ọ̀bá alẹ́kẹ́ fi sì kẹ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá wù mí ẹ́ eh, wali kulli wahidatin minkuma milkuha ọlọ́ọ̀bá ni ìkíní yìí kó wá yín ló sì ní àwọn èrò tiẹ̀ tí ó kùnrin rẹ̀ bámú kí ni ọlọ́run bá àlékẹ́ láti pèsè kalẹ̀ iná ní mílíkù tiẹ̀ ó láwọn tiẹ̀ ó láwọn ìjọ tiẹ̀ ó láwọn èèyàn rẹ̀ tí ó kún ní ẹ̀bá mú àlìjẹ́nà ìwọ náà láwọn èèyàn tiẹ̀ tèmi ọlọ́run bá àlékẹ́ ládá tí ó kún ní ẹ̀bá mú àti kí ní kejì yín lẹ wúlò ẹ̀dẹ́ ìmí ọlọ́run ní èmi ẹ̀yin méjèèjì ìmí ọlọ́run náà ní ìmọ̀dá yín ìmí ọlọ́run bá àlékẹ́ ni mò ń lò yín síbi tí n bá fẹ́ iná àzábùlọ̀ ìyá ọlọ́wọ̀n bá ní tọ́lọ̀ bá ní kí lámọ́ sí àjẹyàn ònínáwà ṣe bá ní sí kọ́lọ̀ bá ní kí lákí ó sọ wà kó mẹ́ kọ́lọ̀ bá ní kí lákí sọ wà kó mẹ́ ṣe bá ní tó bá jẹ́ bí kìyàmà iná nígbà tọ́lọ̀ bá ní kí sọ pé ọlọ́wọ̀n bá ní kí lákí sọ pé tó bá jẹ́ bí kìyàmà á sọ fún náà pé alim ìrẹ́ náà ìjó ti kú ni pàtàkùlù hannun mazid yọ́wà tó fọ́lọ́ wa pé ọlọ́run sí wọ́n tó kù sí ni ọlọ́run bí na pé alim talat tó ti kún pàtàkùlù hannun mazid náà àbí ọlọ́run bá lè pé sí wọ́n tó kù ni ọlọ́run bá ní kílọ́wà ọlọ́run bá lè kẹ́lọ́ wà gbé ẹsẹ̀ rẹ̀ lé iná ìnẹ́rọ wà mú iná ọ̀tàkóòlò kọ́k iná wà sọ fọ́lọ́n pé ó tó ọlọ́run ó tó tó yíwa ní tó yẹ sí pé yanzawi bá àgó ha ìlà bá àgó ẹ́ iná yìí yóò fún pọ̀ ibi tí ìnẹ́rọ mú dé nígbàtí ọlọ́run bá lè kẹ́lọ́ wà ọlọ́ọ̀bà lè kílá ń jẹ́ kó yé wa nípa ìròyìn náà lè léyìn báyìí wípé wàkóòdò hannasu walhijara àwọn èèyàn àti àwọn òkúta ọlọ́ọ̀bà lè kílé fìkó irú na òkúta tọ́lọ́ọ̀bà lè kílé fìkó láti sàlàyé tún nínú ayà mi ọlọ́ọ̀bà lè kílé sọ wa ma ta'buduna min dunillah ọlọ́ ní ẹ̀yin ọ̀sẹ́bọ wa ma ta'buduna min dunillah àti gbogbo tẹ́ǹsìn yàtọ̀ fún ọlọ́run ọba tán sì yọnú sí kẹma sí àwọn hasabu jahannam ay hasabu jahannam nǹkan kúnná lẹ́jẹ́ fọ́lọ́run ọba lọ́jọ́ gbéra nǹkan kúnná jahannam lẹ́jẹ́ àtẹ̀yẹ àtàwọn sáyé ẹ̀ innakum wa ma antum laha waridun ọlọ́ni ẹwọnú ẹ̀ antum laha waridun ọlọ́ni ẹwọnú lọ́jọ́ gbìyànjú àtàwọn akíntẹ́ǹsì wọ́n fún wọ́n yọ́nú sí kẹma sí àwọn wọ́n yọ́nú sí kẹma sí àwọn tí ó bá ní sí àmáwọn nǹkan tí wọ́n bá ń sìn tó yẹ pé wọ́n yọ́nú sí kan sí àwọn ẹgbẹ́ bí ànábì àyíṣà alayhi salatu wassalam ọlọ́wọ́n bá ilé kẹrẹ́ òní fi wọ́n bá wọ́n náà àyàfi òrùn àtòsùn pánìkà òun àtòṣùpá nínú àwọn nǹkan táwọn èèyàn ń sìn ní tí wọ́n sì yọ́nú sí káwọn èèyàn máa sìn wọn ṣùgbọ́n náà bàdé kẹlẹ́ nínú hadith tí Sheikh Al-Albani tí wọ́n gbé jáde nínú sílà wọn hadith yìí lálàáfíà so hadith yìí wọ́n jẹ́ kó yẹ pé ọlọ́ni ash-shamsu wal-qamaru fin-nar yawm al-qiyamah òun àtòṣùpá ọlọ́run bàdé kẹlẹ́ fi wọ́n sínú lọ́jọ́ gbèrè al so hadith yìí nínú hadith wẹ́ pé tí ẹ bá ṣe pé àwọn olùmọ̀ tọ́nà wà nígbà tí sàánà wà ní ẹ̀dàkùn báwo ni ẹ ṣe fẹ́ gbọ́ hadith yìí ọya ẹja ọlọ́run ní ọ̀rọ̀ àtòṣùpá ó wọ́n náà jòbìdà kìyàmà kí la gbọ́ yé mẹ́ kí ló ọ̀rọ̀ àtòṣùpá ṣe tó fi wọ́n náà kí ni wọ́n se ẹ̀ṣẹ̀ wọn wọ́n ṣe lọ́wọ́ bá tó fi wọ́n náà bí bá ní sí hadith ẹ̀dẹ̀ lálàáfíà fún wọ́n wọ́n náà jòbìdà kìyàmà bí bá ní sí àwọn olùmọ̀lẹ́dé pé wáyé pé ìtọ́lọ́wọ́ bá àlékí lẹ́nu sàlàyé fún wa ní pé ọlọ́wọ́ bá àlékí lẹ́nu pé wáyé pé gbogbo àwọn tí ń sin ọ̀ràn tó sopa ọlọ́wọ́ bá àlékí lẹ́nu jẹ́ pé wọ́n yí pé ẹni yẹpẹrẹ ni wọ́n ọlọ́wọ́ bá àlékí lẹ́wà fi ọ̀ràn tó sopa sí nínú pé ẹwẹ́ àwọn tẹ́ ń sìn pàtẹ wà lé ayé àwọn gan ẹ̀mí ọlọ́wọ́ bá àlékí lẹ́nu kápá àti fún wọn sínú náà tó kán lè bá àmọ́ pé in tó yẹpẹrẹ èyàn tó fẹ́ dọjà òru tó wá kọ́kọ́ mú gbàyà rẹ̀ tó tàǹpà ẹ̀dàkùn kí ni káwọn yòókù sí tò kọ́ sẹ́bẹ̀ mọ́ nígbà tẹ́ bá ti mú gbàyà rẹ̀ tó bá ti tàǹpà lọ́jà àtọ̀rọ̀jà kù sí bẹ̀ mọ́ síwájú kó tó tagbáyà rẹ̀ pàbẹ́ bá rí kìdẹ́ bá rí kìmọ́lẹ̀ àmọ́ ti tagbáyà rẹ̀ pà á láìláì kò sẹ́bẹ̀ mọ́ àti ìyọ́ ń yà dáràn ṣùgbọ́n bá sì yọwọ́ ọba kẹni ọmọ ìyẹni lẹ́kọ̀ọ́yọ̀ ṣe báyìí so clean bá mọ̀ pé ilé báyìí ọjọ́ ìgbọ́dà ọjọ́ kan tí èso ọjọ́ tí ọjọ́ tó rọrùn ní fáwọn kẹfẹ́ yìí hmm? so yawmun asir ọjọ́ tó nira ni ala al-kafirina ghayru yasir kìí sọjọ́ tọrọ ẹ̀rùn fáwọn kẹfẹ́ yìí rárá ala al-kafirina ghayru yasir ọjọ́ ìgbọ́dà kíyàmù rọrùn fọ́nà نعم آية تتعلي بسم الله أعوذ بالله من الشيطان الرجيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون نعم ọlọ́run bá nífẹ́ láti tẹ̀síwájú nínú àwọn ìbánisọ̀rọ̀ ẹ̀ ọlọ́run bá ní wa bashiri alladhina amanu wa amilu salihati anna lahum anna lahum jannatin tajri min tahtiha al-anhar وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار ọlọ́run bá ń pa nábi sallallahu alaihi wasallam láṣẹ nínú àyà láti máa fún àwọn èèyàn kan ní ròdùnú ẹ́ bashara yubashiru ìtumọ̀ ní pé kó fún yẹn ní bushra kó fún ní ròdùnú kó fún ní albishara albishara kò sí ìbáyé ní albishara òun náà ni ìfúnni ní ròdùnú so nínú àwọn sẹ́tí ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlá tí ó gbélé ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ìkanú ẹ̀lẹ́lẹ́ àlùbíṣàrọ̀ ìkóńlé ìròdùnú ẹ lọ́lọ́ ọba rẹ̀ gẹ́gẹ́ pé ànábì ní bashir àti navir bashir yẹn ni pé olùfóni ní ìròdùnú navir olùkìlọ̀ yàfóni olùkìlọ̀ fúnni sọ́lọ́ ọba ni wàbá ṣeré lẹ́dínà àmàlà èyí ànábì sallallahu alaihi wasallam máa fún ní ìròdùnú àwọn alẹ́dínà àmàlà àwọn tó jẹ́ múmi ni ma fún wọn ní rọ̀dọ̀nà so nínú àwọn in tí ọlọ́ọ̀bà àríkílá tó fún wa ní ìró pé inú ka fún ní rọ̀dọ̀nà ni o ní al-Qur'an wa al-Qur'an nínú wọn bí fatul Qur'an nínú àwọn iṣẹ́ tí ọlọ́ọ̀bà àríkílá fẹ́ kí al kó ṣe nínú gbèsè ayé wa o náà ní iṣẹ́ al ìfúnni ní rọ̀dọ̀nà إن هذا إن هذا القرآن يهدي للتي هي أقوام ويبشر المؤمنين الذين يعملون الصالحات ويبشر المؤمنين عجبك القرآن إما وظيفة لكني البشارة القرآن ومصواني رجل now ẹ̀kọ́ ń bẹ nínú nǹkan tọ́lọ̀ ọba àdékẹ́lá ń bá wa sọ níwá ìpín kí ànábì fún àwọn mómìn nínú ìròdùnú ọlọ́ọba àdékẹ́lá tẹ́ká kẹ́kọ̀ọ́ mẹ́ nítorí wípé ṣẹ́rí tẹ́yìn bá ń pèyàn sí iṣẹ́ kan ẹ̀ ń pèyàn sí iṣẹ́ kan ẹ fẹ́ kó máa ṣe tẹ́ bá fẹ́ kẹ́ ní múra síṣẹ́ yẹn dáadáa tẹ́ bá fẹ́ kó ṣe láti yanjú ẹ sọ nǹkan tí ó rí níbi iṣẹ́ yẹn fún ẹ sọ ìrìjẹ rẹ̀ ẹ fún ní ròdù ní pé tó bá ṣiṣẹ́ yìí tó bá ṣe dáadáa o nǹkan tó tó jẹ lérè ń bẹ̀rẹ̀ òun ní máa ń jẹ́ kí egun yẹn le sí iṣẹ́ tẹ́yìn bá fẹ́ ṣe kò sí bí iṣẹ́ yẹn nira tó ó ti mọ nǹkan tí ó rí nígbà tó bá parí iṣẹ́ yẹn so bí bá ṣe wọ́n bí ìnira bá ṣe ń mú tí wọ́n rántí in tí ó rí níbi iṣẹ́ yẹn ìnira yóò sì máa dínkù kòkó ní rírì ara ẹ̀sìn mọ́ àmọ́ ìgbádùn pé ah, mo ti fẹ́ parí tí bá parí nǹkan báyìí ni màá ó ní yóò máa gbé ìnira ní òní kó ka ìnira rẹ̀ kún ní òfin ní kàsíyà ní òfin ní kàsídàmù nítorí pé mọ̀ yí pé nǹkan tí wọ́n padà rí lẹ́yìn ìdààmú yẹn

ṣe wà nísìnyí olólọ́wọ́ bá lè kán sọ fún ànábì nígbà pé bá na àmà iṣẹ́ ìbáàdà tí a gbé pọ́rùn rẹ̀ lọ́rùn iṣẹ́ tó nira ni iṣẹ́ tó le ni kò tí ìbá nísìnyí ṣùgbọ́n máa fún wọn ní ròdùnú gbogbo ẹnikẹ́ni tó bá ṣe nǹkan yìí máa fún wọn ní ròdùnú nǹkan tí ọlọ́wọ́ bá lè kán sọ wọn fún yàmà àwẹ̀ láńgbà bá ṣe ń gbà nǹkan tó mú wa láti máa pa gbòmìnira inú gbóná ẹ́ gbogbo ara ní wá bá ṣe ń gbàwẹ̀ nǹkan tí ò jẹ́ káàkà ní ara ẹkùn kankan wọ́n ní kẹ́lẹ̀ torí ládátà wọn bẹ̀ torí a ti mọ́ níta fẹ́ rí bẹ̀ in tó kún wa lẹ́mìí nìyẹn pé ha wọ́n ní tàbá gbàwẹ̀ dáadáa tàbá ṣe àrí nǹkan báyìí nǹkan tí ọlọ́run bá ní gbá tẹ́jú kó yé wà nìyẹn láàfin mọ́ra sí bákan náà bá ṣe ń gbàwẹ̀ yìí nínú nǹkan tí ó mọ̀ dùn mọ́ wa ni pé àsìkò kan bọ̀ láìpẹ́ láìpẹ́ nígbàtí wà tó bí wákàtí bí méjì sí nísìn àtùnú àsìnà ẹ̀lẹ́bí sọlọ́sọ́lá ti jíkọ́ ẹ pé lè sọ iní farshatan ẹni tí ń gbàwẹ̀ ìdùnnú méjì ní bẹ fún farhatun inda fitrihi wa farhatun inda liqa'i rabbihi ìdùnnú ìdùnnú alákọ̀ọ́kọ́ nígbà tó bá fẹ́ túnu ẹ̀mà àti jẹun látàárọ̀ kò sí bí ó ṣe tó ìgbà kò sínú tínú yòó ní dùn tọ̀bí àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn náà àbẹ́ẹ̀kọ́ ni pé ah, alhamdulillah gbogbo tí a ti hánà fún ẹ̀mí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bára sí ni wá yẹn àsìkò túra nìyẹn inú wọn wá dùn ìdùnnú ẹlẹ́ẹ̀kejì nígbà tí yẹn bá fẹ́ pàdé ọlọ́wọ́ bá kọ́nà bá lè gẹ́ kọ́mọ́ hánà rẹ̀ fún wa kọ́nà bá kọ́mọ́ hánà rẹ̀ fún wa so kò sí nǹkan tó in tí afẹ́fà yọ́ ń bẹ̀ ni pé in tí ó múnú aláwẹ̀ dùn tó ti bí nira ṣe ń mú tó nítorí tó fẹ́ rí nù lẹ́yìn tó bá gbà rẹ̀ kan àbẹ̀ kọ́ ni ẹ̀sán tó fẹ́ rí bẹ̀ nabi máa fún ní ròdùnú àwọn tó iman alladhina amanu àwọn tó bá iman a ti sàlàyé kàtàkùn ní iman fún wa síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ويبان اسم الإيمان عند أهل السنة والجماعة إيمان لدى أهل السنة والجماعة تبا سقول أهل السنة والجماعة هنا نيوانتي واري أجوان النبي صلى الله عليه وسلم أتجوان الصحابة أولا في أهل السنة والجماعة الإيمان عندهم تصديق بالقلب وقول باللسان وعمل بالجوارح in tí ó rinlẹ̀ nínú ọkàn wa tàgbà lódòdó kágbà nǹkan lódòdó nínú ẹ̀mí wa wa qawlun bil lisan bákan náà káwí káìntà ń wí lórí ahọ́n wa amalun bil jawarih àti sẹ́tàǹsì pẹ̀lú oríkèríkè wa tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá ti pé ìmánìyàn lálàáfíà tí ìyẹn bá ń sọ ọ̀rọ̀ ìmánì jáde lẹ́nu tí ń ṣiṣẹ́ ìmánì àmọ́ tí ọkàn rẹ̀ pè ní ọ̀rọ̀ mùnáfíkí ni nítorí méjì ni torí pé ọkàn ò sí mbẹ̀ ó ń sọ̀rọ̀ ìmánì jáde lẹ́nu ọ̀rọ̀ mùmìnì ọ̀rọ̀ mùmìnì lẹ́mọ̀gbọ́ lẹ́nu rẹ̀ iṣẹ́ mùmìnì lẹ́mọ̀rí lọ́wọ́ rẹ̀ àmọ́ nínú ọkàn rẹ̀ ọkàn rẹ̀ tàbí tẹ́lẹ̀ yìí báyìí àwọn mùsùlùmí ni àbẹ́ẹ̀kọ́ ni yaquluna bi alsinatihim ما ليس في قلوبهم ẹ́ wọ́n máa sọ pẹ̀lú ahọ́n wọn in tí ò rí lẹ́nu báyà wọn tí ò sínú ọkàn wọn náà máa sọ pẹ̀lú ahọ́n wọn ṣe bá ní ṣe bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún wa wípé òun ní imani nínú ọkàn rẹ̀ ṣùgbọ́n yí ń sọ àwọn ọ̀rọ̀ tó tako imani ó ń ṣe àwọn iṣẹ́ tó tako imani nínú ẹni báyìí káfíọ̀rì nítorí ẹ̀lẹ́bí jẹ́ sí pé ọlọ́wọ́ bá rí kájú wíwá pé hmm? wa laqad qalu kalimatal kufri fakafaru ba'da islamihim ọlọ́wọ́ bá ní wọ́n ti sọ̀rọ̀ kúfúrú jáde lẹ́nu wọ́n sọ kí ni o wọ́n sọ̀rọ̀ kúfúrú jáde lẹ́nu wọ́n dẹ̀ di kèfèrí lẹ́yìn ìmáni ọ̀ lẹ́yìn ìsìlámù ó bákan náà èyàn máa ń di kèfèrí pẹ̀lú sẹ́tìyàn bá ṣe tó yí báyìí sí sẹ́tìyàn bá ṣe níṣẹ́ gbogbo àwọn eléyìí báyìí ó pọ̀ dáadáa lọ́rọ̀ kọ́ hàn àṣìjó lè sọ́nà kí ẹ̀ forí kanlẹ̀ ó sàlẹ̀sì iṣẹ́ ṣèpè ìyẹn di kèfèrí pẹ̀lú ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni so àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó gbọ́dọ̀ pé àti ìfi oríkèríkè àwà ṣe níṣẹ́ gbogbo ẹgbọ́dọ̀ ọgbọ́dọ̀ takora wọn ìwà ń bẹ nínú ọ̀rọ̀ sísọ téèyàn sọ tó kò bá ìmánì jẹ́ ó dé ìmánì kù ní ó sì ń bẹ nínú sẹ́tẹ̀yìn ó ṣe tó kò bá ìmánì jẹ́ ó dé ìmánì kù ní òun kò bá ìmánì yẹ nínú àwọn àyà tó jẹ́ kúrò pé iṣẹ́ a máa jẹ́ ìmánì òun náà ni àyà tọ́lọ́ bá ikẹ́ sọ pé ọlọ́wọ̀bá nínú ọlọ́wọ̀bá ikẹ́ sọ náà Kùránì ọlọ́wọ̀bá ní wa ma inna Allaha ìgbàtọ́lọ́wọ́ bá nígbẹ́lá tí ó yí ojú àwọn àwọn sọ̀hábà àtànẹ́bì sọ́lọ́sọ̀lọ́m tó yí ojú wọn kú níbi tí wọ́n kọjú sí tẹ́lẹ̀ ní ní Kudus tọ́lọ́wọ́ bá nígbà yí ojú wọn sí Kaaba àwọn sọ̀hábà ọlọ́bà nẹ́bì sọ́lọ́sọ̀lọ́m pé à báwo la fẹ́ ṣe báyìí àwọn bàbá wa àwọn èèyàn wa àwọn ọ̀rẹ́ wa àwọn ọmọ wa àwọn èèyàn wa tó ti kú fẹ́ báwo ni lọ́wọ́ bá lè gbìlá báwo ni ìrìn wọn sírùn oṣù kò báyìí ọlọ́wọ́ bá lè gbìlá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé ọlọ́wọ́ bá lè gbìlá kò ní ra ìmánu wọn láàrin ẹ́ ìmánu ń bẹ̀yẹn sọ́lá ọlọ́wọ́ bá lè pé ìrún kíkí ní ìmánu ẹ́ tó túmọ̀ sí pé ọlọ́wọ́ bá ń dípò pé iṣẹ́ ìmánu ọlọ́wọ́ bá lè ọlọ́wọ́ bá ò ìmánu wọn láàrin pé kọ́ ṣe wà ní sinmi náà a kàn gbìyànjú láti ṣe ìnípa bá kékeré lórí ọ̀rọ̀ ìmáàni ni wà ilá wà ti sàlàyé kàtà pé ní ìmáàni tẹ́lẹ̀ ọlọ́wọ́n bá ní kànáà bí máa fún àwọn tó pé wọ́n ní ìmáàni ọmọ fún wọn ní ròdùn wà ámìlú salihat tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rí al-amal salih òun máa wá fakọ̀ kitaba wa sunna gbogbo tó bá ti bá òsùn wa Qur'an àti sunna mu náà pè ní al'amalu salih iṣẹ́ rẹ̀ nìyẹn ṣe bá ní sí so mẹ́yàw òṣùwọ̀n tá ma fi ma iṣẹ́ rẹ̀ òun náà ní kí ni o ká gbé iṣẹ́ yẹn lọ sí orí òṣùwọ̀n kìtàbà ti súnnà tó bá ti bá kìtàbà ti súnnà mu irú iṣẹ́ yìí náà fi iṣẹ́ rẹ̀ àmọ́ gbogbo iṣẹ́ tí èèyàn bá ṣe tí ò bá ti bá kìtàbà ti súnnà mu iṣẹ́ bú kódà kò bá àdá lójú ẹni tó ṣe kódà kọ̀ bá aláàníyàn tọ̀dà lórí ẹ̀ torí pé iṣẹ́ síwájú kọ́lọ́wọ́n bá tó gbà ó láwọn májẹ̀mú méjì al-ikhlas wal-mutaba'a al-ikhlas oníkàníyàn yẹn dá lórí iṣẹ́ pé kọjá pé nítorí tọ́lọ́wọ́n bá la fi ń ṣe ẹlẹ́ẹ̀kejì al-mutaba'a ò ní pé kí iṣẹ́ yẹn kó bá ìlànà tàbí sallallahu alaihi wasallam tí a bá rí májẹ̀mú kan lára àṣẹ tí májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ò pé ọlọ́run ò ní gbà ومن يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا méjèèjì gbọ́dọ̀ pé méjèèjì gbọ́dọ̀ pé ayà yẹn ti kó méjèèjì sínú àníyàn gbọ́dọ̀ dá iṣẹ́ yẹn tún gbọ́dọ̀ bá ìlànà tọ́lọ̀ta lẹ́bì mọ̀ tọ́lọ̀ọba alẹ́gẹ́lá bí ń sọ láyé nínú Al-Qur'an nínú suratul Mulk الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ليبلوكم أيكم أحسن عملا ọlọ́wọ́ bá ní dídá sáyé tó ń dáwà sílé ayé yìí láti wá dáwà wò ní lil-ikhtibar láti sí àdáwò fún wa ní ayyukum ahsanu amala kí ni ìtìláwò náà kí làdáwò náà ayyukum ahsanu amala ní tọ́lọ̀ bá ní kárẹ̀ bí dáwà wò ní pé talent tó ṣiṣẹ́ rí nú أحسن عملا afáwà فضيل ibn Iyad gbàtàn sàlàyé àyà yìí wọ́n ní ahsanu amala akhlasuhu wa aswabu ìtumọ̀ iṣẹ́ tí ó dáa tọ́rọ ọba àríkẹ́lá lóhun tó ń fi sàdẹ́wò fún wa pé sáṣe wà ní ṣe lábáwàlẹ̀ ayé ni akhlasuhu iṣẹ́ tí yẹn ṣe tó sí nítorí tọ́lọ́ ọba nìkan wa aswabuhu àti iṣẹ́ tí yẹn ṣe tó bá ìlànà tọ́lọ́ iṣẹ́ tó dáa ni akhlasuhu wa aswabu iṣẹ́ tó tó yàn sí nítorí tọ́lọ́run bá jùlọ tó sì bá ìlànà tà nẹ́bì mú jùlọ kò náà pè ní iṣẹ́ tó dáa afáwà fòdó ìlú bẹ̀rẹ̀ ìyá rẹ̀ pé lè anna al'amala idha kana khalisan wani lè anna al'amala la yuqbal hatta yakuna khalisan sawaban wani torí pé iṣẹ́ tí yẹn bá ṣe ọlọ́wọ́ àyàfi bá tí méjì méjì bá pé tó bá jẹ́ khalisan sawaban tí yẹn bá ń torí tọ́lọ́wọ́ bá nìkan tó dẹ̀ sí tọ́pá ti ìlànà tàbí wọ́n ní wal khalisu idha kana lillah ẹ̀dá ìpè wal khalisu ìpè tó bá yẹ pé torí tọ́lọ́ ló fi ṣe àníyàn rẹ tó fi ṣiṣẹ́ yẹ kọjá tọ́lọ́ ọba nìkan ẹ́ wasawaban wasawab idha kana ala sunna wíbá ní sí asọ́wàbù ní pé tó bá yẹ kó bábá súnà Nabi sallallahu alaihi torí sẹ́tọ́lọ́wọ́ bá ní kí gbà rí eré ìrìn pè ní al'amalu salih eh al'amalu salih òun náà ni iṣẹ́ tí àwọn mẹ́jẹ̀ méjì tó kó sí lára bá ṣe wà nínú Ramadan yìí a ń ṣe àwọn ìbádà fọ́nà ọba tilawatul Qur'an ń bẹ tafsirul Qur'an là ń ṣe yìí àwọn nǹkan wọ̀nyí so ìjà ẹ̀mí ara ẹni lógun ìyó fi láǹfààní àti ṣe kò rọrùn kí ẹ̀ máa gbà rẹ̀ tó tó máa sọ̀rọ̀ kò yí bá ní sí yìí kò rọrùn kí ẹmọ ìgbà rẹ̀ kó tó mọ́ ti tìláwà tó Qur'an nígbàtí inú ń ta nígbàtí ibi ń pa nígbàtí ara wá sóso tí yẹn lágùn kó tó mọ́ ti tìláwà tó Qur'an kó tó di lálẹ́ nígbà tó bá rẹra tí yẹn bá jẹ wáyé tí yẹn bá jẹun tán yóò rẹ̀yàn tọ̀bí àwọn ẹ̀dẹ́ nìyẹn tí yẹn bá fi para ọnú fásitì tó pẹ́ tí yẹn bá jẹun yóò rẹ̀ yìí tó bá rẹ̀ wáyìn ó fẹ́ tó àsìkò ilẹ̀ ọba àsìkò díẹ̀ sígbà tó rẹ̀ wáwọ̀ á kí nábìlà kan táì kí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tí ìbá nìtì òun ní tàràwí ẹgbù bí wàhálà ìṣe téèyàn bá ní àníyàn ẹ̀tọ́ náà wọn bá lórí ẹ̀ wàláyé ó sì rọrùn kí ẹ̀má láníyàn ẹ̀tọ́ náà bá lórí ẹ̀ ẹ̀tí ọ̀nà sáwọn yìí ó rọrùn gan ó jẹ́ pé ń ṣe déṣe torí bá nìkan ومن عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه ọlọ́run bá ní èmi ọlọ́run bá mú rọrọ̀ mú rọrọ̀ kọjá kí ẹ máa wá orogún pẹ̀lú èmi ọlọ́run bá níbi gbogbo iṣẹ́ kẹ́ máa ṣe nǹkan torí tèmi ọlọ́run bá kẹ́ tó wá máa ṣe torí nǹkan ní yàtọ̀ fẹ́mi ọlọ́run bá kó wá jẹ́ pé nǹkan méjì torí tọ́lọ́run àti torí nǹkan ní ọlọ́run ní tàràpùtù huwa ṣíkà èmi ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ àtẹni tí ó fi ṣòro ní pẹ̀lú èmi ọlọ́run ló ẹ̀yin méjèèjì ìlú ìfẹ́ mo fún yín ọlọ́run ò fẹ́ pé èmi àti ọjọ́ wa máa èmi àti ẹ̀ èmi àtẹ̀dá èmi ọjọ́ wa máa a máa ọlọ́run ọlọ́run tí ní fún ọlọ́run bá kọjá ọba tá a máa pé nǹkan fún agbọ̀dọ̀ fọlọ́run bá lójú ṣé bá ní ṣe kódà kéèyàn máa ṣe nǹkan tọ́lọ́run bá hmm? kéèyàn máa ṣe torí àníyàn ayé kí ni torí àníyàn àwọn èèyàn àmọ́ torí àníyàn ayé torí àníyàn kọ́ fẹ́ fi kọ́rọ̀ ayé jọ ó fi wọ́n fà ní kan nínú rẹ̀ ayé wallahi ṣírkù ṣírkù ní nínú níyà ṣírkù asghar ẹbọ kékeré ni àríyá bẹ́bà nísìnyí ìrọ́dàtù dúníà bí àmàlì àkhírà ká ma fi iṣẹ́ alkiyama ká ma fi wáyé ká ma fi iṣẹ́ alkiyama ká ma fi wáyé tó tí yí bá ní sí ọ̀pọ̀ dáadáa táwọn yẹn ma ń ṣiṣẹ́ alkiyama nítorí àǹfààní ayé wallahi ó pọ̀ gan kọ́lọ̀ bá kó sọ wà fún bẹ̀ tọ́ pé tẹ bá wádìí àníyàn rẹ̀ nítorí òun torí oyè ayé tó fẹ́ rí bẹ̀ nítorí mọ́ra ṣiṣẹ́ alkiyama ó gbé bá ní sí ìfọ́lọ̀ bá kó sànù wa nínú àwọn orí ayé tí yẹn máa ń wá òun náà ni mẹ́tíṣù náà káwọn yẹn lè bá máa yìn orí ayé ni nítorí ẹ̀ nínú ẹni káwọn yẹn lè bá máa pọ́nlé ṣe bí àpọ́nlé ti nínú àwọn orí ayé ni àbẹ́bẹ̀kọ́ ni ìgbà míì nítorí ọ̀rọ̀ àbí nítorí obìnrin ẹ́ wọ́n máa ṣe hijira abẹ́kọ̀ ni ẹgẹ́ bí muhajiru ummi Qais ẹni tó ṣe hijira nítorí àdífẹ́ ìyá Qais hmm? jùlọ ìrànlẹ́bí sọ́lọ́sọ́lọ́bí sọ hadith mi tí ó bá ní sí àwọn ya máa ṣe nǹkan nítorí ọ̀wọ́ ayé kódà ẹlòmí a máa kírun dédé nítorí pé kí àwọn kálíbà máa gbéṣẹ́ fún dáadáa àbí torí pé kálíbà nítorí pé tó bá bímọ kálíbà wá sí kó mọ́mọ́ rẹ̀ àbí torí pé tí ìyá rẹ̀ bá kú kẹ́lẹ̀ káwọn jẹ́ mọ́sálásí rẹ̀ wá bá sẹ̀kú ìyá rẹ̀ àbí nítorí pé orí ọmọ kan tó fẹ́ fẹ́ kò kẹ́lẹ̀ bá fún lọ́mọ àbí nítorí pé ẹlòmíì tó gbé ń wá kó òṣèlú wà láì ẹlòmíì tó gbé ń wá ipò òṣèlú wá kánsílọ̀ àdúgbò wọn àbí ń wá chairman ìlú wọn àbí ń wá gọ́vnọ̀ yóò wà láì àìmọye bẹ́ẹ̀ káwọn èèyàn ń ṣe nítorí nítorí àníyàn fún wá orí ayé ṣùgbọ́n kíní ìdá yìí iṣẹ́ ni iṣẹ́ eré ni ṣùgbọ́n wà láì kò ní jẹ́sẹ̀ ìrìnàjò lọ́mà torí kò ní sí ẹ̀láǹfààní tó láti níyà tí ò kí ń ṣe òṣèkú ìtọ́lọ́ọ̀bà tó àwọn tọ́lọ́ọ̀bà lè kílẹ̀ kára ìmọ̀ fún nírò dùnú alladhina amanu wa amilu salihat anna lahum jannatin tajri min tahtiha al-anhar ìró dùnú tọ́lọ́ọ̀bà lè kílẹ̀ kára ìmọ̀ fún wọn wọ́n ni pé anna lahum pé yóò máa bẹ fún wọn alladhina amanu wa amilu salihat yóò máa bẹ fún jannatin àwọn aljanna àwọn ọgbà ìdẹ̀ra yóò máa bẹ fún wọn tajri min tahtiha al-anhar èyí tó yẹ pé àwọn akérèmọdò yóò máa sàn lábẹ́ rẹ̀ tajri min tahtiha al-anhar àwọn akérèmọdò yóò máa sàn lábẹ́ aljanna náà yẹn ni pé lábẹ́ àwọn yàrá aljanna náà lábẹ́ àwọn igi aljanna so àwọn akérèmọdò kọ́ yóò máa sàn lábẹ́ náà tẹ́fà wáyà yìí a rí wípé nígbàtí ọlọ́run bá àríkẹ́lá parí ọ̀rọ̀ àwọn kèfèrí àti ibi tí ó jẹ ìbùdé sí wọn bó ṣe burú tó lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama tọ́lọ́run bá àríkẹ́lá ìròyìn ibi tí wọ́n dé sí pé wàkúdù hannásu wàlhìjára ọlọ́run bá àríkẹ́lá parí ọ̀rọ̀ àwọn kèfèrí kí ọlọ́run bá àríkẹ́lá ṣe ọlọ́run bá ẹ máa páyà ẹ sì máa rẹ̀kà ẹ máa páyà yọ Ọlọ́run Ọba tẹ́ ẹ bá ti ṣe Ọlọ́run Ọba tẹ́ ẹ bá ti ṣe kúfúrù ẹ ti tọ́nà ọba ọba fẹ́ ẹ páyà yà tọ́nà ọba ẹ jẹ́ pèsè parẹ́ fún yín àmọ́ tẹ́ ẹ bá ṣe iman ẹ máa ṣe rọ̀jáwù ìkẹ́ Ọlọ́run Ọba alkhawfu iṣẹ́ ọkàn ni àbí ìpayà ẹmọ onímọ̀ wà inú ọkàn ni ìran kan ibo ní máa wà inú ọkàn ni ìbẹ̀rù ibo ní máa wà inú ọkàn ni ìdùnnú ibo ní máa wà inú ọkàn ni kò yí bá ní sìn àmọ́ eríkèríkè ara máa ń júwe tó wà ní ọkàn fún yàn tẹ bá rí ojú yàn tó bá bákan ẹ mọ̀ dùn ní tí ń fojú rẹ́rìn tí tára rẹ̀ yá àlámà pé ìdùnnú ń bẹnu ọkàn rẹ̀ tabari èèyàn tójú rẹ̀ pọ́n tó fajúro tára rẹ̀ ń fàtìyàn àlámà pé bàmíjẹ́ ń bẹ lára rẹ̀ sí òsì ojú ń sì wá sí bákan ẹ̀pẹ̀lẹ́ nǹkan ṣe bẹ bó la ṣe mà ojú ẹ̀ ló fún wa ní nǹkan tó bẹnu ọkàn rẹ̀ pé báyìí sì látara báyìí ṣe wá rí ìbẹ̀rù àti ìdùnnú àti ìran kan tá a sọ pé iṣẹ́ ọkàn ni nǹkan méjèèjì yìí nǹkan kan tó yẹ sí pé ó ní agbára gan nínú ìṣẹ̀lẹ̀ ọmọ ẹ̀dẹ́ nìyà ó lágbára gan torí pé kò sí bí nǹkan yóò sì máa wà nínú ọkàn yẹn tí ò ní àfẹ́kì ìṣesí ọmọ ẹ̀dẹ́ nìyà kódà yóò àfẹ́kì làákàyè ẹ̀dẹ́ ọ̀nà sábà yóò ní ṣe pẹ̀lú bí làákàyè ó sì máa ṣiṣẹ́ bí ó sì máa fọ́nṣà so ló sọ wípé tí èèyàn bá ní ìdùnnú ọkàn ara rẹ̀ ó yá láti ṣe gbogbo nǹkan àbíbẹ̀kọ́ ni ara rẹ̀ ó yá torí pé ìdùnnú ń bẹnu ọkàn rẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá ní ìbànújẹ́ nú ọkàn yóò ní lára láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún pé kí ni o inú ìyẹn bàjẹ́ kára tó yá pẹ̀lú àìlèkò so inú yàn tí inú bá ń bàjẹ́ wàhálà yẹn tó ti bẹ́ẹ̀ orin pé láyé pàdé mẹ́rin pé àwọn mòmí nígbà míì ha ma ṣe nǹkan lọ́yẹ́ kó nira ó nira àmọ́ nítorí rọ̀já ù ń bẹ fún wa ìran kan ìkẹ́ ọba ìran kan orí ọba tó àwọn òsì ní rí nǹkan kan àmọ́ àwọn ọ̀tá àwọn mọ̀ rí wa nira wa lára ẹjọ́ àwọn tí ò ní iman àwọn mọ̀ rí wa nira wa lára ṣùgbọ́n àwa àwa gbà pé à ẹ̀sí ọ̀nà sáà ìrìnàjò ìgbà mímẹ̀ tó yẹ pé ṣẹ́rí ìjọba ẹ̀fà yọ́n bí i pé ọkàn pàtàkì gan nǹkan tí máa ń jẹ́ ìyà ń gbà mí tí máa ń jẹ́ ìyà pẹ̀lú ọkàn ó sì lè mẹ́jẹ̀ yà fún yàn wàláì pẹ̀lú ọkàn fún bí àpẹẹrẹ sí fún bí àpẹẹrẹ kí èèyàn máa gbé nǹkan tó wúwo ní tó nira ìjìyà ni ṣe é bá ní sí ṣùgbọ́n téèyàn bá fi ń ṣe ẹ̀sàsáìsì téèyàn bá fi ń ṣe ẹ̀sàsáìsì wàláì èyó ìjìyà ní nira ní o bẹ̀sẹ̀ èyàn nílì sí nira yìí ní because èyàn mọ àǹfààní kan lèyàn fẹ́ rí mbẹ̀ tí ìbá ṣe ẹ̀sàsáìsì náà ní kéèyàn fi ṣe tí ìbá ṣe ẹ̀sàsáìsì náà fi ṣe tẹ́ bá fún yẹn nírú nǹkan báwọn kéèyàn máa gbé ìnira ni kí ló dé kó kí ló tó fi di ìnira nígbà tó yìí fi ṣèjìyà ẹjọ́ ọ̀nà sáàmà ìsìn ibi ọkàn nìyẹn ti mọ̀ pé ìnira lélẹ̀ nítorí pé kí ni ọkàn rẹ̀ kọ́ ibi ọkàn ní nǹkan nira fi ń di nǹkan rọrùn fún yàn pé kí ni ọkàn rẹ̀ fẹ́ ẹjọ́ ọ̀nà sáàmà ọkàn rẹ̀ fẹ́ nǹkan yẹn nítorí exercise tí yàn máa ń ṣe ni tọ́ba yìí fún yàn punishment wàláì wàláì àmọ́ nítorí pé ọkàn yẹn fẹ́ bẹ́ẹ̀ yẹn lè yẹn sílẹ̀ fún ra èyí ò sì ní rí síyà èyí ó sì máa rí sáǹfààní pé pé èyàn mọ̀ pé èyàn bá ṣe nǹkan ìkàwọ̀ èyí ó rí àwọn àǹfààní tó pọ̀ ń bẹ̀ pẹ̀lú pé èyí ó ní àlàáfíà ara ìtọ̀pọ̀ tó bá fi fún yẹn ní ìyà èyí ó pàdé pé yóò rárá àfíà ara ń bẹ̀ ìtorí pọ́kàn yóò ní sọ fún pálàáfíà lọ́wọ́ ń bẹ̀ wọ́n yẹ pẹ́rẹ́ rẹ ni ẹjọ́ ọ̀nà sáà wọ́n jí ó ń a jẹ́ pé ọkàn pàtàkì gan ọkàn ó pàtàkì gan níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a bá ń ṣe sọ́nà ọba ní tajri min tahtiha al-anhar ọwọ́ bá ní àwọn akérèmọdò yóò máa sàn ní abẹ́ aljanna yìí tí ó lè bá ń jẹ́ ìròyìn aljanna ìròyìn nínú àwọn ìròyìn aljanna ni pé ọlọ́run bá yẹgbẹ́ fún wa ní òwe pé lábẹ́ àwọn ibi aljanna lábẹ́ àwọn yàrá aljanna àwọn akérèmọdò yóò máa sàn lábẹ́ rẹ̀ àwọn akérèmọdò yóò máa sàn lábẹ́ rẹ̀ náà ilé yìí oúnjẹ kóyé wa nípa bí aljanna nípa bó ṣe dáa tó ó jẹ́ kó yẹ wà nípa bí aljanna ó ṣe yàtọ̀ ọlọ́run bá ní ká tó wá tẹ̀síwájú ọlọ́run bá ní kullama ruziku minha ọlọ́run bá ní ní gbogbo ìgbà tí a bá ti ń fún àwọn ọmọ aljanna jẹ kullama ruziku minha min thamaratin rizqan qalu hadha alladhi ruziqna min qabl ọlọ́run gbogbo kí bàtà bá ti ń pèsè fún àwọn ọmọ àwọn èso tí ó ma jẹ́ ìgbádùn fún wọn nínú àjẹ́nà qalu hadha alladhi ruziqna min qabl fún wọn sọ wípé tó bá ti ń gbé àwọn èso yẹn bọ̀ wá fún wọn máa ní ah irú àwọn èso tá à ń jẹ nílé ayé lélẹ́yìí irú àwọn èso tí à ń jẹ nílé ayé lélẹ́yìí ṣùgbọ́n tí wọ́n bá ti ń jẹ èso náà wọ́n wà máa rí wípé àṣé ó àti ìrí ojú lásán lọ́papọ̀ ìròyìn yẹn ó yàtọ̀ pátápátá sí èso tá à ń jẹ ilé ayé ẹ kullama ruziqu minha min thamarati rizqan qalu hadha alladhi ruziqna min qabl wa utu bihi mutashabiha wọ́n máa mú wáyọ́ máa jọra wọn bí títa yé ni ṣùgbọ́n wallahi kò jọ tayé rárá kò jọ tayé rárá bákan náà ẹnu tafsiru mi ni pé tẹ́ bá mú wá fún wọn báyìí tẹ́ bá gbé wá fún wọn lásìkò kan tẹ́ bá jẹ́ tẹ́ bá tó gbébọ̀ lásìkò míì yóò dàbí ilé ìtẹ́gbẹ́ alákọ̀ọ́kọ́ yẹn ṣùgbọ́n gbà tó wọ́n bá jẹ yóò yàtọ̀ fún ilé ìtẹ́jẹ alákọ̀ọ́kọ́ náà jẹ́ náà náà gbogbo àgbígbà tẹ́ẹ̀ bá ti ń jẹ ẹ máa rí pé ọ̀gẹ̀dẹ̀ náà ni ẹ máa rí pé ápù náà ni gbogbo èso tó ń kálukú bá nífẹ̀ẹ́ sí ẹ máa rí kóhun náà ni ṣùgbọ́n nígbà tẹ́ẹ̀ bá ń jẹ ẹ rí kó tún yàtọ̀ síta alákọ̀ọ́kọ́ tẹ́ jẹ kò tí ì bá ní sí bí àwọn ìgbádùn àjẹ́ náà ló ṣe rí nìyẹn gbogbo àwọn nǹkan tí ọlọ́wọ́n bá àlékẹ́ láròyìn fún wa pé ń bẹ lálìjẹ́nnà táà ń ráfi jọ ẹ̀rin lé ayé ó kọ lásán lọ́papọ̀ ó kọ lásán olópapọ̀ wọn papọ̀ rárára ní títọ́wò ní jíjẹ wọn papọ̀ rárá ní ti wùlẹ̀ gómà ṣé bá rí sí yìí so ló fi jẹ́ pé ní ojú àwọn ọmọ àlìjẹ́nnà tán bá ń wò ó wọ́n mọ̀ rí pé irú èjì òyí o ojú orísun táwọn jẹ láyé ṣùgbọ́n nígbà tán bá bẹ̀rẹ̀ sí máa jẹ tán bẹ̀rẹ̀ sí máa tọ́wò wọ́n rí pé kí ni o wọ́n rí pé ó yàtọ̀ bọ̀ síra wọn so yíba nísìn so láwọnù rẹ̀ papọ̀ ṣùgbọ́n tó àìmọ̀ rẹ̀ ìtọ́wò rẹ̀ adùn rẹ̀ lẹ́nu yóò sì kìí yóò yàtọ̀ síra wọn so yíba nísìn so ọlọ́wọ́ bá nígbà sọ pé walahum fiha azwajun mutahhara ọlọ́ni bákan náà yóò máa bẹ fún àwọn ọmọ aljanna nínú aljanna azwajun mutahhara àwọn ìyàwó àwọn ìyàwó mutahhara tó jẹ́ sí pé ẹni mímọ́ ni wọ́n àwọn tọ́lọ̀wọ̀n bá àríkílá fọ̀ ma ọlọ́wọ̀n bá tọ̀ wọ́n mọ́ níbi gbogbo àwọn adnas níbi gbogbo àwọn nǹkan èrí gbogbo àwọn nǹkan ìdọ̀tí lọ́wọ́n bá àríkílá ti fọ̀ wọ́n mọ́ so ibà nísìnyí so ó jẹ́ àwọn ìdọ̀tí tá a lè fojú rí ni ọlọ́run bá fọ̀wọ́n lọ́kùn mẹ́ tá a lè fọwọ́ gbámú àti àdánasul ma'anawi àbí àwọn ẹ̀gbin ìdọ̀tí eré tó ń pé a lè fojú rí a lè fọwọ́ gbámú gbogbo ẹ̀ ọlọ́run bá lè kẹ́ fọ̀wọ́n lọ́kùn mẹ́ nítorí àwọn ọmọ àlìjẹ́nà yìí nínú àwọn àdánasul hissi òun ni ìtọ́wà wọn kì ń tọ̀ àwọn ọmọ àlìjẹ́nà ò kì ń tọ̀ ẹ̀gbin ni ọlọ́run nínú ẹ̀ o ní haidọ̀ wà àwọn ọmọge àjẹ́nà kìí sí haidọ̀ ọlọ́run bá fọ̀wọ́n mọ́kùn bẹ̀ nínú àwọn ìdọ̀tí tá lè fojú rí ni nínú ẹ̀ o ní ìyàgbẹ́ wà wọn kìí yàgbẹ́ òye bá ní sí ọlọ́run bá nìgbẹ́lá fọ̀wọ́n mọ́kùn bẹ̀ gbogbo ìrìn ẹ̀gbin bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀gbin tó jẹ́ títí al ọlọ́ọ̀bà àdékẹ́lá fún wọn mọ́ kún bẹ̀ so eléyìí báyìí ẹgẹ́ bí irọ́ pípa so àdánasul ma'nawi ni ẹgbẹ́ nínú túmọ̀ ni wí bá ní sí ọlọ́ọ̀bà àdékẹ́lá ó fọ àwọn ọmọ àjẹ́nà mọ́ kú níbi irú nǹkan báyìí àwọn àwà tí ó da su'ul ní sí gbogbo àwọn ọ̀wọ̀ pátápátá bí ebú bí ebú gbogbo àti gbogbo ẹ̀ ọlọ́wọ́ bá nípa fún ọmọ kún bẹ̀ yẹnyẹn láwọn aljanna yìí síbà ní sèwọ́lá fún fíhà azwaju mutahharatu wa hum fíhà khalidun ọlọ́wọ́ bá ní àwọn aljanna yìí sì ní o hum fíhà khalidun wọ́n ma wà nínú aljanna yìí lọ da'imun wọ́n ma wà nínú wọ́n mọ̀ wà nínú kí àlìjẹ́nà lọ gbére ni ìkẹ́ yìí yóò mọ̀ bẹ pẹ̀lú wọn lọ gbére ni dá imú khalidun tí bá ní sí yìí la yamutuna fiha wọn ní kú nínú àlìjẹ́nà wọn ní kú nínú àlìjẹ́nà tí bá ní sí yìí so wọn sì ní jáde kú mbẹ wọn ní jáde kú nínú àlìjẹ́nà láìláì wọ́n mọ̀ wà nù kẹ́lẹ̀ gbére ni now àyà yìí àwọn ìfọ́síwẹ́wẹ́ tó pọ̀ ó wà ń bẹ gidi gan ṣùgbọ́n mo rí pọ́jọ́ ti lọ rí jẹ́ ní káàkọ́ káàkọ́ tún ní eré tó báyìí insha Allah ta'ala tó bá jù lọ́la síwájú ká tó bọ́ sí àyà tó tẹ̀lé àwọn ìtumọ̀ ìfọ́síwẹ́wẹ́ tó wà ní àyà yìí insha Allah àgbéyẹ̀wò ṣùgbọ́n níparí òní wípé ṣẹ́rí in tó ń pè ní ìkẹ́ tó ń pè ní ìdẹ̀ra ilé tó sàǹfààní òun náà ni tí bá ń lọ gbére nǹkan tí bá ń lọ tí ò ní tán lásìkò nìkan ìgbàdá ń pè ní gbádùn rẹ̀ gbogbo ìgbádùn tí yẹn máa ń gbádùn tó bá jẹ́ pọ́ lásìkò kan tí ó tàn ìgbádùn yẹn ò kò sàǹfààní tó nǹkan torí pé gbogbo wà tí yẹn bá ń gbádùn ẹ̀yẹn in tí ó mọ̀ jẹ́ bànújẹ́ yẹn ni pé kẹ́ni ìmọ̀ fẹ́ tán kẹ́ni ìmọ̀ fẹ́ tán gbogbo àti bá yẹn bá ti rántí pé nǹkan yẹn fẹ́ tán gbogbo ìgbà yẹn lọ́kàn yẹn níbalẹ̀ gbogbo ìgbà náà lọ́kàn yẹn níbalẹ̀ nígbà yẹn sìn nítorí pé ní tí ó máa kó dààmú báyẹn ní ẹ̀mí ni pé kí kíní yìí wọ́n máa tán àbí pààyà pé ṣe ni ìmọ̀dé tán lọ́sẹ̀ kíní ìmọ̀dé tán nígbàkígbà kíní ìmọ̀dé tán kọ́mọ̀ jẹ́ pé gbogbo dáadé gbọ́n mọ́tò ìlà padà rẹ̀ nípa kọ́mọ̀ jẹ́ pé gbogbo dáadé kọ́mọ̀ jẹ́ pàpàdà jẹ̀gún kẹ́yìn ẹran kọ́mọ̀ jẹ́ pàpàdà gbọ́ kámẹ́wà kíṣà kẹ́yà sọ kò jẹ́ kọ́mọ̀ ẹ̀dẹ́ nìyẹn kò jẹ́ kí kò jẹ́ kí ìgbádùn ayé kò jẹ́ kó ní ìtumọ̀ rárá ha kí mọ́mọ̀ sàárẹ̀ ha kí mọ́mọ̀ ṣe kíní ha ìpáyà yẹn ò jẹ́ kí ìgbádùn ayé ní ìtumọ̀ ló fi jẹ́ pé àwọn olówó tá ń kojú ìgbádùn wò yẹn wàlọ́ọ̀dì ìgbádùn ara lásán ni wọ́n ń rí wọn ìgbádùn ẹ̀mí àyàfẹ́ ni tó bá ní ẹ̀sìn fún owó rẹ̀ nítorí pé kò sí nǹkan tó kó ìpáyà bá olówó jù láyé ìpáyà òsì ni ha kamọ́tòsì ha kámẹ́tòsì ha kámẹ́tòsì ìyóhùn lásán wàláyé àrùn ọkàn ni maradul qalb àrùn ọkàn ni èdè kìnyẹn gbádùn ha kama sàárẹ̀ ha kama sàárẹ̀ ha wọ́n fẹ́ pàwá ha wọ́n fẹ́ pàwá ha wọ́n nípa ìmí mi wọ́n ṣe pẹ̀ wàláyé òkú lọ́dún òkú nínú ọ̀rọ̀ ìgbésí àyàwó tó ha wọ́n láti dé ha gẹ́lẹ́gbẹ̀ pẹ̀táwà bá rí wọn lọ mọ́tò ńláńlá àwọn òkú yìí hmm, ń gbádùn wàláyé mọ́kànlọ́bàbúra tó bá kú àwọn kan láàrin wọn àtọ́lọ́ wọn mọ̀ fáwọn ọ̀bá wọ́n mọ̀ ìpé ajá sí àwọn tó yẹ pé wọ́n lówó wọ́n tún ní fọkànbalẹ̀ fún owó wọn nítorí méjì ni torípọ́ lọ́wọ́ bá lè tẹ́lá ọlọ́wọ́ bá fi ẹ̀sìn kọ owó fún wọn. alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm ulaika lahumul amnu wa hum muhtadun àwọn yẹn nìkan ni wọ́n ní amnu ni wọ́n ní fọkànbalẹ̀ bíbá ní sìn kò dẹ̀ sí gbádùn fún nítorí pé gbogbo ẹ̀ kódà bó wọ́n yàn bá tán ọmọ ẹ̀kọ́ wọn padà kú ẹ̀tí ọ̀nà sáwọn yìí so ikú yẹn nǹkan ńlá lọ́nà bá fi ṣe fọ́mọ̀ ẹ̀dẹ́ nìyàn nǹkan ńlá ni tó lówó bá tún anytime tí èyí kú ì náà nìyàn ẹ̀yìn àfáà ìdákùnfílà gbogbo làṣẹ ní kú báyìí kò sí bò ṣe ní kú ó kú àwọn tó dájú rẹ kú àfáà ẹgbẹ́ ó kú so báwo ló ṣe ní kú báwo ló ṣe ní kú so ìntọ́ tẹ́ olówó jù lọ́rùn jù láyé o ní pé tó bá lè máa bá lọ bẹ́ẹ̀ tígbàdùn yẹn ò ní tán tígbàdùn yẹn ò ní tígbàdùn yẹn ò ní dúró tí ò sì ní kú wá sí tẹ́yìn ò ti rí yẹn àjẹ́nà ni ẹ̀sí ọ̀dọ́ sábà yìí ló jẹ́ pé ìgbádùn àjẹ́nà ní ìgbádùn tó ní ìtumà torí pé gbogbo tí èèyàn bá ti wà ní àjẹ́nà wọ́n máa wà nínú nàímù jẹ́nà dà ìmú lẹ́ni tí ọmọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pé kò sí payà pé nǹkan yóò tàn nígbà kankan kò sí ẹlẹ́ẹ̀kejì wọ́n máa bẹ́ẹ̀ wọ́n ní kú kò sí payà pé ah, a máa kú tá a máa ti kú báyìí nísìnyí ìgbádùn yìí máa tá máa náà nìyẹn kò gbogbo àwọn nǹkan tí ò jẹ́ kí gbádùn ayé tí ò jẹ́ kó wúlò nìyẹn ọlọ́ọ̀bá àríkẹ́lá mú kú òfin gbádùn àti àmà kò sí pa ń sáàrẹ̀ tí ẹ bá wà náà jẹ́nà kò sí pé ń sáàrẹ̀ kò sí pé yẹn ń gbó bá ń dàgbà kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ kò sí yẹba nìkan gbogbo àwọn nǹkan báyìí ìgbádùn lásán ni gbogbo ìnira gbogbo tó ń pè ní ìnira pátápátá yẹn yẹn kò sínú àlùjànnà kò yẹba nìkan kò sínú àjẹ́nà ìdínlẹ̀ àjẹ́gbẹ̀lẹ̀ ayé kódà kí èèyàn lówó lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe lówó lọ́wọ́ tó bẹ́ẹ̀ ni wàhálà rẹ̀ ṣe pọ̀ sí àwọn aláka máa ń rò rẹ̀ wàláì bẹ́ẹ̀ bá ṣe ló àárí olówó nàìjíríà ẹni tó lówó lọ́wọ́ jù ní nàìjíríà tó lówó lọ́wọ́ jù ní áfíríkà lásìkò tàǹsọ̀ tó lówó lọ́wọ́ jù ó níye tó wà lágbàáyé kò níyàwó lé wọn kò ní kò ní nílé ṣé owó tí ò fi ni ò lé ni àbíkẹ́ni àmọ́ ìgbà tí ìyàwó rí pé eléyìí òun ò lè gbádùn ẹ̀ alákùnrin kí láǹfààní o nígbà táyà ẹ̀yàn lọ́kọ tí ò gbádùn ọkọ tó ní ẹ̀sìn ọ̀nà sábà yìí ìṣègbèsí ayé náà nìyẹn so lé ìyàwó yẹn wá rí pé ọ̀dà ìpínlẹ̀ báyìí èmi ò lè gbádùn eléyìí tí n bá fẹ́ gbádùn ayé eléyìí kọ́ ní ìsọ̀kan ìyàwó ti kọ́lẹ̀ gbogbo ọmọ tó bí nígbèsí ayé rẹ̀ kò ju mẹ́ta lọ obìnrin ní mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀dàkùn ṣe owó tí ó fi tọ́ àwọn bí àwọn obìnrin àwọn ọmọ rẹ̀ tó bá bímọ tó bá bímọ wáhùn rẹ̀ tó yẹ pé lójoojúmọ́ wọ́n fẹ́ máa pa odidi èèyàn kọ̀ọ̀kan jẹ wọ́n fẹ́ máa pa agbára rẹ̀ ká tí ìjọba bá tí ìjọba fún yẹn ní ìgbàláyè láti máa pa odidi èèyàn jẹ èmi ọmọ yìí tí àwọn ẹ̀fẹ́ ra odidi èèyàn sọ́dọ̀ àwọn lágara láti rà tí wọ́n ṣe ṣe owó iléèwé lọ wọ́n ni tí òbí mọ̀ ju mẹ́ta lọ ni tí tágbára rẹ̀ ọ̀ká ni níbo làwọn ọmọ ibi fẹ́ kàwé lórílẹ̀ ayé yìí

kò sí sinmi nítorí pé àwọn aláàrùn pé téèyàn bá ti lówó débẹ̀ yẹn ó yẹ kó jòkó pọ̀ mọ̀ jẹun nínú àwọn èèyàn téèyàn bá kò sí ẹ̀ ní jòkó pẹ̀ mọ̀ jẹun tó sẹ́rà àwọn eléyìí ó ti kọjá fáyín tá jẹ táàmù nìkan wọ́n lé wọ́n lé ipò kan lágbàáyé pé á ipò keje mọ́gbà yìí gbọ́dọ̀ bọ́ sí kò kẹjọ èyí ni ọmọ bá tí ó dùkú bí ó ṣe jẹ́ kò kéní àwọn ọkọ̀ yìí lọ kò kéní báwo láti kò kéje tí ò ní bọ́ sí kò kẹrìnlá ẹ̀rọ kò séyìn náà mọ́ pọ̀pọ̀ lọ dání báyìí kí ẹ máa lé ipò tó fẹ́ wà lágbàáyé ká èmi ní nàbà wà láfíríkà bóò ní sí ní nàbà tù etí òní jó dúró nù because èèyàn gbọ́dọ̀ nínú owó débẹ̀ yẹn kọ́ mọ̀ jẹ́ sí pé kọ́ mọ̀ kíyàn ní gbogbo state Nigeria yìí kọ́ mọ̀ sí bí kákíyàn ti ní company kọ́ máa máa sùn lé ẹ̀dàkùn bí bá ń sùn lé gan tí ń sùn kí ń jí tí ò sí ẹ̀kẹ̀kẹ́ máláyé tí yóò tó sí tọ́nà ọmọ ọba kò sí ma níbi tó pé ẹmà èyàn tí ò mọ iye òṣìṣẹ́ tó ní òṣìṣẹ́ tó ní gẹ̀ẹ́sẹ́ kọ̀ mọ iye rẹ̀ ń gbèsè ayé rẹ̀ àbí kódà ní lọrin kọ̀ mẹ́yẹ òṣìṣẹ́ tó ní àìmẹ́yẹ èèyàn ní jẹun lábẹ́rẹ̀ lọ àìmẹ́yẹ àwọn òṣìṣẹ́ rẹ̀ gan olówó tó ní wọ́n ní olówó tààrà ní àwọn òṣìṣẹ́ rẹ̀ ẹjọ́ ìtọ́jà máa ń sìn ìdáhùn tó ló tún kù fún yàn tí ẹ̀ka jòkó kọ́ máa sùn lé kọ́ máa jí ó sì máa ṣe ìbáadà kọ́ máa jẹun nínú wàláhì iláyé òní báwọn kò ní sùn lé òun kódà òun ni ò ní sinmi jù láyé nígbà tí táríkà bá ń tẹ́yìn bá ń sùn tẹ́bà òun ò ní sùn tálíkà gan tó ń gbádùn ayé tó tálíkà dá níyàwó lé nìsìn àbí inú gbádùn ayé náà nìyàn wa èyí lè lásọ pé kò níyàwó lé láì nìsìn bọ́bá tí bá ń sún obìnrin báyìí nìsìn yìí ìyà ni zìnà ní ṣe ẹjọ́ náà àbítọ́bá ẹ̀tẹ̀ tó ń níyàwó ní lọ́la lọ́yà kù àmọ́ lónìí tí tá a ń sọ̀rọ̀ yóò tí bá ń sún obìnrin àgbákò ni òfin àyẹ̀mọ̀ ẹ̀yọ́ bẹ̀ ni pé ìgbádùn ayé bó ṣe rí lọ́n tá ń pè nígbàdùn ayé bó ṣe rí nìyẹn ìdààmú ló pọ̀ ńbẹ̀ sọ̀mọ́lì kìyàmà kò sí ìdààmú kankan bẹ̀ ṣé bá nísìnyí nígbà tọ́lọ́mọba àríkà fẹ́ sọ ìdẹ̀ra àlìjẹ́nà fún anabi adam alayhi salatu wasalam ọlọ́ni wa inna laka alla tajua fiha wala ta'ra wala tadma'u fiha wala tadha ọlọ́mọba ní inú àlìjẹ́nà tá a dára ebi ò ní pa ọ́n ibi ò ní pààyàn torí kí ibi pààyàn gbọ́dà bí wọ́n ti ẹ̀jẹun lẹ́yìn ibi náà ìyá ni àbí ìnira ọ̀kọ̀ọ̀kọ́ mú ọ lẹ́bọ́ bá ti ẹ̀jẹun bó jẹun tó wù ọ sébi ti kọ́kọ́ pa ọ́ náà ìnira ni ọlọ́ni kódà ìnira kí ibi pààyàn bí wọ́n ti ẹ̀rí tí ó jẹun ní sínú àlùjànnà ibi ò ní pa ó sì máa jẹun tó bá yìí fi ń jẹun ó sì máa ní bùkátà tó ń jẹun jẹ́ sì máa ebi ọ̀pá òun jẹun kí ní ọ̀fẹ̀jẹ̀fẹ́ dáwà alálẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́rùn lẹ́nà kí a mọ̀ ibi òní oúnjẹ ó sì mọ̀ wọ́ jẹ tó bá ti jẹ yóò mọ̀ dùn lẹ́nu rẹ̀ ó sì mọ̀ gbádùn rẹ̀ ibi òsì nípa ọkọ̀ tó jẹ òun gbé ònígbẹ̀rẹ̀ láti jẹ́ náà wala tadha òun orú duha òun tí máa ń tan lára òsì nípa ọ́ so nígbà tí èèyàn bá wà tí òun ọ̀pá gbòǹgbò òǹgbẹ́ ebi òpá orin owó gbogbo òun náà nira pátápátá lọ́wọ́ bá lè fẹ́ ti dókò fún ìlú fi jẹ́ sí pé tàbá gbé ìgbẹ̀ tàbá gbé ìgbádùn ilé ayé sẹ́gbàdùn ìyá àmà àárí tó gbádùn ilé ayé ìgbádùn kan sí òun ní túnmọ̀ sàbẹ́lọ́wọ́ bá lè fẹ́ra fọ́nà bá kó mọ́ hánà rẹ̀ fún wa lálá ìlàhà ìlọ́mọ́ ṣẹlẹ̀ báyìí ní káwọn mùsùlùmí ká máa gbẹ̀ngbẹ́ ká máa retí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ìgbà tá lọ pàdé ọlọ́wọ́n bá wa ṣe bá ní sòrò lẹ́ni tí ọlọ́run bá lè tẹ́lẹ̀ ọ̀kẹ́ ṣe bá ní sòrò kápèsè ilẹ̀ fún alìkìyàmà ṣe bá ní sòrò kí a kí a sá fún ayé yìí ṣe bá ní sòrò gbogbo àwọn ọ̀nà táwọn ń gbà wáyé lónìí àwọn ọ̀nà tí ò ní túmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wallahi ọ̀nà haram ni wọ́n ti ń jẹ ní wọ́n ti haram ni wọ́n ti ń jẹ ní wọ́n ti ń mu tó lé báyìí ẹ̀ ń fi ìgbádùn tí ò wúlò ẹ̀ fi ń fa ìgbádùn tó wúlò jẹ́ nìyẹn

yóò rí aburú báyìí pa burú ni nítorí pọ́ fẹ́ jẹun bẹ̀ yóò sì máa dìfẹ́ndì aburú yẹn eléyìí ń wọ́pọ̀ lọ́dọ̀ àwọn lọ́yà ọlọ́ọ̀bà lè kílápẹ́dà ń kó sànú kọ́dà kọ́dà kọ́dà ń kó mú ẹnìkọ̀ọ̀kan wájú kọ́dà kó sànú wàlọ́ọ̀yì mo fọ́lọ́bà búra inú kéèsì táwọn lọ́yà ti máa ń rí owó jù lọ́pọ̀lọpọ̀ àwọn lọ́yà afẹ́ntọ́nà bá sànú tẹ́rí tí ilé rẹ̀ tẹ́rí tí chamber rẹ̀ tó tóbi gan tẹ́rí tí mọ́tò ọ̀pọ̀lọpọ̀ àwọn owó tán mẹ́rin rí tán fi ń ṣe àwọn project ńláńlá ìtàn bá fi ń lè lówó wàlá àwọn kéèsì tí ọ̀dà rẹ̀ bí kéèsì kọ pààyàn bí kéèsì kò kówó òlú jẹ bí kéèsì kò ṣe kí kan tó bí kéèsì rẹ bá ṣe bọ́ràn rẹ bá ṣe lágbára tó bẹ́ẹ̀ ni ó ṣe rówó lára rẹ tó nǹkan ní sọfọ pé kò jẹ́wọ́ yóò sì dìbẹ́ndì ẹ àmọ́ tó bá ti lówó lọ́wọ́ wàláì ẹ̀sìn ìsáàmà yóò dìbẹ́ndì ẹ ọ̀tàkọ́nù bẹ́ẹ̀ ni sọ irọ́ di òdodo fún ó gbé ẹ̀rẹ́ ààrẹ fún ẹlẹ́bì nítorí owó àlá nítorí owó torí pé afẹ́ gbọmọ́tò ńlá afẹ́ kọ́lé ńlá afẹ́ gítáì tó ẹjẹ́ ká nẹ́kọ̀ náà ká wá ìdí ẹ̀mọ́ wa síbi tí ọlọ́run bá lè jẹ́lá yọnu sí ọ̀pọ̀lọpọ̀ bí táwọn ẹ̀ tí ń lówó wà láì ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn tẹ́yìn bá rí gítẹ́rù mi ti rówó rẹ̀ báyìí wà láì ẹ̀ sí níbẹ̀ lọ́rùn bá orí orí tẹ́rì fọ́lọ̀ sí fún ẹ̀ níbẹ̀ náà rẹ̀ tó abẹ́ náà bà lè kẹ́lá fọ́lọ̀ bà kí ó sàmì fún wa fọ́lọ̀ bà lè kẹ́ fún wa gbogbo bí tó ń kájú kó wa ìdíta ṣe ń gbà rí jẹ a lè máa rìn ọ̀nà tó má láti máa rí jíjẹ mú wa fọ́lọ̀ bà lè halal fún wa fọ́lọ̀ bà lè kẹ́ kó fún ọ̀nà haram kó fún wa lálẹ́ abẹ́ náà bà lè kẹ́lá so a ìlú Nàìjíríà abẹ́ náà bà kọ́lọ̀ tún ìlú náà kọ́ àbẹ̀lọ́wọ̀n bá àwọn olórí tí wọ́n nífẹ̀ẹ́ wa táwọn ló nífẹ̀ẹ́ wọn tí wọ́n jẹ́ ní ẹrẹ tí wọ́n jẹ́ olùpáyọ̀ lọ́wọ́n bá àbẹ̀lọ́wọ̀n bá kọ́lọ̀ bá kọ́lọ̀ wà yẹn kọ́lọ̀ kó yẹn fún wa àwọn ọmọlẹ́yìn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn dáadáa tí wọ́n máa ṣe ìrànlọ́wọ́ fáwọn olórí àbẹ̀lọ́wọ̀n bá àdékẹ́lá لا إله إلا الله سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Bàbá rí ìbéèrè kan sí ibi méjì. عليكم السلام نعم afá bèèrè pé ṣe iṣẹ́ lọ́yà ṣe ó tọ́ ní Islam naam iṣẹ́ lọ́yà iṣẹ́ tó ń pè bẹ́ẹ̀ òun náà ní sí amòfin ẹni tó mọ òfin so ká mọ òfin nǹkan tó tọ́nu ṣẹ̀ríà ni ṣùgbọ́n irú òfin wo náà fẹ́ká mọ̀ òfin ṣẹ̀ríà òfin ọlọ́run ọba náà fẹ́ká mọ̀ ṣùgbọ́n ìjó burú ká mọ̀ òfin tí èso òfin ọlọ́run náà kò sí nǹkan tó burú ká mọ̀ òfin tí èso òfin ọlọ́run ọba nítorí àti tako àti nítorí àti ṣàlàyé aburú tí mẹ́ńbẹ̀ fáwọn èèyàn kí sí nítorí àti lò ẹ̀tí ọ̀nà táwa dáadáa àmọ́ nítorí pé ó fẹ́ takò aburú yẹn ó dẹ̀ fẹ́ ṣàlàyé aburú tó pé tí ò bá gbọ́ yé kó lè má rí ṣàlàyé fáwọn ẹ̀dá ṣé bá nísìnyí náà tábà wá sọ pé amòfin ṣé bá nísìnyí nínú Islam ẹni tí tó jẹ́ amòfin iṣẹ́ tí yóò máa ṣe ni pé yóò máa dájọ́ fáwọn èèyàn ní pẹ̀lú òfin pé à pẹ̀lú ẹjọ́ tí wọ́n ròyìn o irú òfin báyìí irú òfin báyìí ló rọ́lù ìjìyà báyìí ìjìyà báyìí lọ́wọ́ àpọ̀ nínú alábẹ́ òfin báyìí síbà ní sí nǹkan tó wà nínú islam ni kí la ń pè yẹn wọ́n pè ní kọ́ọ̀bí adájọ́ adájọ́ amòfin ni wọ́n àríwẹ̀ ẹ̀kọ́ ni wọ́n mọ òfin tẹ bá wá rojọ́ fún wọn tẹ bá gbẹ́jọ́ lọ wọ́n wá dájọ́ fún yín níbàámu sí òfin yẹn ṣùgbọ́n agbẹjọ́rò kò sí nǹkan tí ń jẹ́ pẹ̀lú ṣẹ̀ríà pé ìwọ ò lè rojọ́ ti ju àdébáyé adájọ́ agbẹjọ́rò ní ọ̀bọ̀ rojọ́ ìbáyà rojọ́ báyìí àròjọ òròjọ rẹ̀ ẹni tí ẹjọ́ ń ní fàǹfà lára òun ò rò tiẹ̀ níta fi máa ń lágbẹjọ́rò ni pé òun ọ̀bọ̀ òròjọ òun tí ó dá márámárá kò tí báyìí sí yìí òun ọ̀bọ̀ sọ orí di ìdí yóò bọ̀ sọ ìdí dorí yóò bọ̀ pé funfun ní dúdú yóò pé dúdú ní funfun ẹ̀ so òun ni wọ́n mọ bí ó ṣe gbogbo ọ̀rọ̀ ọ̀bọ̀ òun ló ti kẹ́kọ̀ọ́ àlùmọ̀ǹkọ́rọ́ yìí yẹn bó ṣe lè kò sínú ètò Islam kò tí ì báyìí súnmù islam ẹ̀tọ́ wà nínú islam ẹ̀rọ tó lè sẹ́lẹ̀ yìí bàbá wà ẹni tí ẹ̀rọ jẹ́ mọ̀lẹ́bí tí ó ń ṣiṣẹ́ ìyẹṣẹ́wò tó ń tó ń yẹ nǹkan wò wọ́n ní tó bá fún yẹn ní nǹkan bí tí yẹn lè gbà èyàn ò lè gbà èyàn ò lè gbà rún kàbà nítorí wípé ọ̀nà ibi tẹ́ni yẹn tí ó rí in tí ó fẹ́ fún ìyẹ̀yẹ̀ wọ̀n náà àwọn nínú wọ́rọ̀ ẹ̀ òun ni pé nínú ìsáfún ìdápẹ̀ ní alwọ́rọ̀ ẹ̀ òun náà ni al-ibtiadu anil nínú ẹ̀ ní kí èèyàn máa jẹ nǹkan kan àti pé èèyàn máa ibi tí nǹkan yẹn ti wá ǹjẹ́ ọ̀nà tó tọ́ ni àbí ọ̀nà tí ò tọ́ mínàlì wọ́rà nínú wọ́rà ìlú wa ṣé ọ̀nà tó tọ́ ni nǹkan yẹn ti wá ni àbí ọ̀nà tí ò tọ́ ṣé bá ní ṣe yìí sòrò jẹ́ pé atib mat'amaka tujabu da'wa jẹ́ kí n tọ́ ọmọ jẹ́ ọmọ ọlọ́run bọ́ ọmọ gbàdúrà rẹ̀ a rí pé iyeṣẹ́ wò ni a ti mọ̀ pé ọ̀nà tí ń kò tí ì àìgbá rẹ̀ àǹfààní méjì ni alákọ̀ọ́kọ́ aṣọ ara wa aṣọ ẹnu wa síbi nípa tá a fẹ́ kìlọ̀ ẹnu náà alákọ̀ọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé ayẹpẹrẹ rẹ̀ lórí fífi ṣe torúkọ yóò mọ̀ pé n tó ẹ̀mọ̀ kéèyàn bóyàn lẹ́bùn kẹ́ ń bóyàn ìfàní kábùn yẹn ní nǹkan tó ṣe wàhálà tí ẹ̀ka gbé nǹkan lé ọlọ́wọ́ gbogbo àlèyàn gbogbo yẹn ní mọ́ ń fẹ́fẹ́ tó bá buwá lè mú wa kọ́ yóò ti yí wa wípé ah! ìdẹ́ ni ìdí kan tí mo fún ìtẹ́mi rẹ̀ sì fẹ́ o ní pé ó kórìíra mi ni ẹ mọ̀ bẹ́ẹ̀ kò dẹ̀ sí nǹkan tó mú kórìíra mi ju tí mò ń ṣe lọ tó káfí ká a fìfẹ́ hàn sí ni àmọ́ ká kó nǹkan sí yàn lọ́rùn bàrọ́ òní pé á ah, mo fi kólè láàkà sí ọ bákan alif ààrán lórí lórí ẹsẹ̀ yẹn lórí wa ta'awanu ala albirri wat taqwa wala ta'awanu ala al-ithmi wal udwan ẹ gbọ́dọ̀ rán yín lọ́wọ́ lórí ẹsẹ̀ tó tá a gba nǹkan lọ́wọ́ ẹ̀ so àwọn náà lọ́wọ́ lórí ẹsẹ̀ nítorí ká má so nítorí ẹ̀ kódà ibi táwọn sàhábà bí tán ní wárá ìdè fún wọn ní ìsọ́radé lórí tí wọ́n jẹ tí wọ́n mú àti tí wọ́n ṣe dé Abubakar Siddiq ó ní ọmọ ọ̀dọ̀ kan lẹ́bí ọmọ ọ̀dọ̀ yìí kí máa ń ṣiṣẹ́ àyíyẹsẹ́ wò ní máa ń ṣe káàkiri alágbègbà ni ní máa ń ṣe káàkiri aláwo ní máa ń ṣe káàkiri tẹ́lẹ̀ so àwọn ọmọ ọ̀dọ̀ Abubakar wà ní ọwá fún Abubakar ní nǹkan lọ́jọ́ kan Abubakar lẹ́yìn tó ti tọ́lọ̀ sáré ẹni o Abubakar wá jẹ nǹkan yẹn níta ni wọ́n sọ fún Abubakar pé n tó ń fún ọ yẹn o Abubakar o àwọn tí ẹ bèrè lára àwọn nǹkan tí mo mọ̀ tí mo mọ̀ gbà nígbà tí mo mọ̀ pé ara àwọn tán fún mi nígbà tí mo mọ̀ ṣiṣẹ́ agbègbè káàkiri ni Abubakar tọwọ́ bọ̀ ọ̀nà fún Abubakar ti di gbogbo ó rí fóun gbogbo tó wà nínú pátápátá wọ́n ní péré wíyà òun ọ̀lágbára pé kọ́lọ́run fi náà yọ lára àwọn ọlọ́jọ́ bẹ̀rẹ̀ kìyàmà Abubakar tọwọ́ bọ̀ ní ó bí gbogbo ẹ̀ yẹnyẹn ṣùgbọ́n táwọn ẹ̀yẹ ibi tí wọ́n máa ń sọ́ra dé lórí nǹkan tó fẹ́ ti kọ̀ ẹnu wọn síbáni asàfilà laudin asàfilà abakiri kò mọ kò mọ ẹni tó ní nǹkan yẹ kò mọ pé tó fi jẹ ni tó tó wá di kó wá ní àyín tó ọmọ jẹun lágbájá lágbájá ọmọ lágbájá tí mà ń ṣiṣẹ́ kìnní lọ́mọ ní nínú tó má gbà nínú àwọn bàtà sáwó lọ tó dẹ̀ o ọmọ ògùn dànù so ká má gbà nǹkan báwọn bá wà lọ. wàlísà. ṣé ìyàwó so wọ́n ní pé tíyàn bá kí tàràwí tíyàn bá kí dáwọn ṣe ìhàn èèyàn láfíà mẹ́lẹ̀ àbí tíyàn bá ti mọ̀ pé èèyàn fẹ́ èèyàn láfíà mẹ́lẹ̀ sí tíyàn bá kò yà kí tàràwí ẹlẹ́yìn ṣáà náà sẹ́rí tíyàn bá ti kí sọ̀látù tàràwí pẹ̀lú jẹ̀má ẹlẹ́yìn ṣáà kò ní ìdíkẹ́ fún ẹlẹ́fíà mẹ́lẹ̀ mọ́ sí bá ní sẹ́yìn so nábìlà òru náà lè yẹn ti yẹn nábìlà fẹ́ kí ẹ̀yẹn lóru náà lè yẹn ti yẹn òru náà lè yẹn ti yẹn ọkà jẹ́ pé awọ́lù láì àkọ́kọ́ òru lè yẹn yẹn nìyẹn a sì yẹn lákọ̀ọ́kọ́ òru a sì yẹn ní àárín òru a sì yẹn ní gbẹ̀yìn òru kò sí yẹ báyìí sọ àmẹ́lẹ̀ tó lò tó dáa jù lọ kò ní kọ́ jẹ́ ìgbẹ̀yìn òru ìdá mẹ́ta gbẹ̀yìn òru kò sí yẹ báyìí sọ ṣùgbọ́n kò sí eléyìí tá in tó fi wá lè dáa in tó fi lè dáa jù kéèyàn lọ yẹn láàrin òru ni pé tó bá jẹ́ sí pé èèyàn lọ yẹn pẹ̀lú jama láàrin òru yẹn ó dáa jù ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn lọ dáa yẹn láàrin òru ni jama ṣe yẹn lẹ́yìn ṣáì ó dáa jù lọ kéèyàn yẹn pẹ̀lú jama lẹ́yìn ṣáì jù kọ́ lọ dáa yẹn láàrin òru lọ tó pé hadith sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá yan náfìlà tarawih lẹ́yìn ìmáàmù láti bẹ̀rẹ̀ tó fi parí tí ò kú lẹ́yìn tí ò kú lẹ́yìn ìmáàmù yẹn láti bẹ̀rẹ̀ tó fi parí ọlọ́run bá lè pẹ̀lú ọkọ̀ ẹ̀sán kó fi gbogbo òru rẹ̀ ó fi yẹn náfìlà ọlọ́run bọ́ kọ̀ọ̀kan ẹtí ọ̀nà náà máa ń tó fi tó bá yẹ pé àkànlọ́ dáa ni ó dáa káàkiri pẹ̀lú jàmọ́ káàkiri lẹ́yìn mọ́ tábà tó wá lè jí lẹ́yìn mọ́ báwọn tó bá ti dèrò tábà jí káàkà máa tètè láwọ́ tó kàn án káàkà máa tètè láwọ́ tó kàn án torí ìgbà wọlé náà tábà àmọ̀ pàbẹ́lẹ̀ yẹn lóru àníyàn lẹ́yìn ẹ̀ṣá tó bá ṣe àmọ́ tó dáa ni pé kálọ̀ yẹn ní ẹ̀yìn ẹ̀ṣá yìí pẹ̀lú ìmọ̀ ó ṣe bá ń ṣe òní ọ̀kan tí

tó bá fún yàn ní nǹkan ká kọ̀ fún ká má gbà wọ́n ní ṣé ó jọra wọn pẹ̀lú téèyàn bá ní kèfèrí nínú mọ̀lẹ́bí àbí yàn ní kèfèrí lọ́rẹ̀ẹ́ tó bá wá bóyàn lẹ́bùn ká wá kọ ẹ̀bùn yẹn fún kó lè bá àmọ́ pé yàn kórìíra wọn wọ́n ní ṣé ó jọra wọn pẹ̀lú ẹ̀ kò jọra wọn tó bá yẹ pé kèfèrí tó bá yẹ pé ọ̀nà ibi títí ń rí àrísìkí ẹ̀ tó ti ń rí jẹ̀mú ẹ̀ tó ti ń rí dúkìá rẹ̀ tó bá yẹ pé ọ̀nà halali táàsì mọ́ wípé tó ń fún wa yìí kìí ṣe pé láti máa fa ojú wa sínú ẹ̀sìn rẹ̀ ẹwọ fọ́ìdù méjèèjì ẹ̀ ọ̀nà rẹ̀ títí ń rí ọ̀nà ọ̀nà títí ń rí àrísìkì rẹ̀ títí ń rí dúkìá rẹ̀ ọ̀nà tó tọ́ ni ọ̀nà tó mọ̀ ni ẹlẹ́ẹ̀kejì ni pé kí wá ṣe pé nítorí àti máa fa ẹ̀mí wa sínú ẹ̀sìn rẹ̀ níbi fún wa àlìgbà torípa nàbí sallallahu alaihi wasallam a máa gba ẹ̀bùn lọ́dọ̀ àwọn tí òkè ṣe mùsùlùmí nínú ilé tó hàn jù tó gbajúmọ̀ jù apá ẹran tí arábìnrin Yahudi kan tó fún ànábì sallallahu alaihi bó ti fún ànábì fanáhà sànáhà sátà ẹsẹ̀kẹsẹ̀ lànábì gbéyìnlẹ̀ torí pé wàkánà yóò ẹ̀jí búhú ẹ àzìrọ̀ torí pé inú tánàbí láìkì jù nínú ẹran nínú gbogbo àyà rẹ̀ ẹran tánàbí láìkì jù apá ni tí ó bá ní sìn ànábì láìkì apá jíjẹ gan ànábì láìkì apá ẹran gan bí obìnrin yìí ṣe obìnrin yìí ti fi bọ́ọ̀lù sí ó ti fi sí ilé apá yìí wá fún ànábì jẹ so anabi gba báyìí ó ti mọ̀ pé tánàbí láìkì ní anabi gbẹ̀yìn lẹ́nu anabi jẹ́ lẹ́sìn lẹ́yìn náà sọ fánàbí kò wọ́n ti pọ́ìsì ọlọ́run òye pọ́ìsì tó fi sí pọ́ìsì téèyàn gbọ́dọ̀ gbẹ̀yìn lé téèyàn gbẹ̀yìn lé lọ́pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó bá fi tóbi thirty minutes lẹ́yìn èèyàn jẹ́ lọ́wọ́ bá ń pè ó ní agbára nínú ọ̀nà pọ́ìsì tó fi síbẹ̀ ọlọ́run òye kí ó rí anabi sọlá ọ̀sọ̀lá ṣe ní ṣùgbọ́n ọ̀pá anabi ṣùgbọ́n nǹkan yẹn tá anabi ti kú ń dà láàmú pọ́ìsì yẹn ìwọ yẹn ó ń dà anabi láàmú ṣe kúkú ni so ní ẹ̀bà síbẹ̀ ni ibi tá fẹ́ lọ ni pé ẹ̀rí pé obìnrin fún ànẹ́bì lẹ́bùn ànẹ́bì sígbà so àwọn tí òun kí n ṣe mùsùlùmí àwọn fún ànẹ́bì lẹ́bùn kan mọ́gbà ó túmọ̀ sí pé jẹ̀lí ìlú yẹ pé a lè gba ẹ̀bùn kódà ìmọ̀mù lè kọ́ ní màmá fún ní báàbù nínú sọ̀rọ̀ ìlú wa pé ìyẹn lè gba ẹ̀bùn lọ́dọ̀ ẹni tí òun kí n ṣe mùsùlùmí àmọ́ tí kì í bá ti ṣe pé ọ fẹ́ fi fà wá sínú ẹ̀sìn tó bá ti jẹ́ kó fẹ́ fi fà wá sínú ẹ̀sìn àgbọ̀dọ̀ gbà ṣé bá ní sìn àbí tá a bá sọ pé tá a bá ti ń gbà á kò ní bá ní sìn yìí sò yóò mọ fún láǹfààní àti máa pè wá sí ẹ̀sìn rẹ̀ àbí àti máa nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀sìn yẹn gẹ́gẹ́ tó pé ìfẹ́ pé méjì ìyẹn lè nífẹ̀ẹ́ yẹn nífẹ̀ẹ́ tayé pé ah, mo láìkẹ̀ torí pé ó mọ̀wé mo láìkẹ̀ torí pé ó ní ráìtì tó dáa mo láìkẹ̀ nítorí pé mo láìkẹ̀ ní títọ́ ọmọdé nìyẹn nìyẹn ìyẹn lè láìkẹ̀ kẹfìrí báwọn. irú wa láwù tẹ irú ìfẹ́ dàgbọ́rọ̀ ní síkẹ̀fì ni pé mo láìkẹ̀ nítorí ẹ̀sìn tí ó bá ti wá jẹ́ pé yìí fún wa lẹ́bùn yóò máa gbin ìfẹ́ ẹ̀sìn rẹ̀ sí wa lẹ́mìí ká má gbà ó lóṣòrí nìyẹn lọ́wọ́ rẹ̀ pé pé àwọn ọkùnrin máa yẹ káwọn ọkùnrin náà bá wà ní àjẹnà ní ìbàdàn náà pé àwọn obìnrin ò ní mọ̀ yàgbọ́n ní màtọ̀ pé sí àwọn ọkùnrin mọ̀ yàgbọ́n àwọn màtọ̀ ń tà. ok alhamdulilah so ìbéèrè tó dáa ni wọ́n béèrè so wọ́n ní pé àwọn ọkùnrin ọmọ àjẹnà kọ́lọ̀bà kí ó ka gbogbo wa kọ́lọ̀bà kó kà fún wa kó kà wá fún wọn lẹ́la ìlà ìlà kọ́lọ̀ kọ́ so wọ́n ní sí àwọn náà wọ́n máa yàgbẹ́ tí wọ́n máa kọ́ ni bàtà sọ pé ọlọ́run bá lékelé pèsè kalẹ̀ fún wọn nínú ẹ̀jẹ̀ náà àwọn obìnrin tí ọlọ́run tí wọ́n mọ́ so sáwọn ọkùnrin tí wọ́n sáwọn ọmọ ìyàgbẹ́ wọn màtọ̀ níbẹ̀ àníyàgbẹ́ ànítọ̀ ọkùnrin àlùjẹ́nà náà ò ní yàgbẹ́ kò ní tọ̀ àwọn náà mọ̀ kò ní gbogbo ẹ̀gbẹ́ wọ́n mọ̀ kò ní gbogbo ẹ̀gbẹ́ kò sẹ́ni kankan tí ó wà nínú àlùjẹ́nà tí ó yàgbẹ́ tí ó tọ̀ ṣé bá ń ṣe so ní dáhùn sí ìbéèrè wọn nìyẹn so wàlẹ́ sọ̀rọ̀ nínú àfikún wa ni wípé a ní ọlọ́run bá àníkẹ́ ọlá yóò ṣe ìyàwó fún àwọn ọmọ àlìjẹ́nà àwọn ọmọbìnrin tí wọ́n jẹ́ òmìnir dáwọn bá ń púpọ̀ tọ́lọ̀ ń sọ̀kọ́ fáwọn náà àlìjẹ́nà kò tí yíba ní gbogbo ẹni tó bá jẹ́ mòmìnir lóbìnrin tó bá kú tọkọ rẹ̀ náà bá jẹ́ mòmìnir ọlọ́run ò ní ilẹ̀ tó sọkọ mẹ́fọ́ mọ́ òun àtọkọ rẹ̀ náà ni wọ́n jọ máa sọkọ ara wọn nínú àlìjẹ́nà ọkọ wọn tó wá ní àwọn ìyàwó mi tó pọ̀ tó wá ní wọn fún ìṣàlọ̀ gbélé lápadà sàlẹ̀ yọ́ làpẹ́lẹ́gbẹ̀rẹ̀ náà ṣe ń bọ̀ ń bọ̀ so àmẹ́ni tó bá jẹ́ ọmọge tí ò tí lọ́kọ tó wá kún kọ́ tó bá jẹ́ ìbẹ̀rẹ̀ kíyàmà òun náà wà nínú àwọn ọmọ nínú àwọn obìnrin tọ́lọ̀bà lè kẹ́lá ó sì ní ẹni mímọ́ tí ó tọ́lọ̀bà lè kẹ́lá ó sì kẹ́ni tọ́lọ̀bà bó sì kọlọ́kọ́ nínú àlùjánnà nínú àwọn náà sọ pé àwọn méjèèjì àyè wọn ti yàtọ̀tọ̀ wọn sì lè láíláí so wọn lè pàdé mọ́ ọlọ́wọ́ bá lè kẹlẹ́ sí ọkọ̀ ní ìkóhùn náà nínú àlìjẹ́nà tí ó wà ní ṣòṣò ọlọ́run ààlẹ̀ kò sẹ́ni kankan tí ó wà ní àlìjẹ́nà lọ́kùnrin àtúbẹ̀ tí ó jẹ́ pé inú gbádùn tí ó gbádùn ni pé gbádùn ọkọ àti ìyàwó sì kẹ́ yóò ẹjọ́ jẹ́ pé àwọn méjì ìṣúlẹ̀ làmì ìdìbò ẹnìkan náà méjì ìṣẹ̀lẹ̀ tí ó shigo wani sauran wajen wurin tarewa náà ẹni tó yẹ pé mùsùlùmí làwọn méjèèjì ṣùgbọ́n ẹnìkan nù wọn nínú ọkọ àtìyàwó yóò kọ́kọ́ wọ nínú ẹkọ́ tó wà àlùjánnà bóun ẹni fẹ́ ṣe ẹjá àkókò pẹ̀lú ẹni tó yẹ sí wípé ó méjì ọkọ aláwọ̀kọ́ ti kú ó lọ fẹ́ ọkọ mi àwọn méjì wá jẹ́ mọ́mì táyọ̀ ìgbẹ́jẹ́ ìbílà ti yára sẹ́gbẹ́nú àwọn obìnrin kan a ṣe rí ẹni tó ẹ́ pé rẹ̀ ó wọ̀ náà tiẹ̀ obìnrin ni ọkọ rẹ̀ ó náà ìyàwó wà lájẹ̀ náà so ṣé àsìkò ìgbà tó nílá ìjẹ́nà tó náà sí bùkátà ìgbádùn ọ̀pọ̀ síwájú kọ́kọ́ yẹn tó dé ní àbí èmi ìmọ̀yún ìmọ̀yún so àmọ́dé obìnrin tó ní ọkọ méjì ó ti àwọn méjì wá jẹ́ mòmìnira wà jẹ́nà ni wọ́n tí àwọn méjì jọ mọ̀ sọkọ rẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà ni àbí kìíní kò eléyìí ni pé yóò mú ilé tó bá wù yóò sa ẹ̀sà ilé tó bá wù nínú àwọn ọkọ méjèèjì ìjọba àti àwọn àṣọ tó bá wù nínú wọn ní ṣùgbọ́n ẹni tí ìyàwó rẹ̀ ti kọ́kọ́ ẹni tọ́kọ rẹ̀ ti kọ́kọ́ wà nùnà tí wọ́n wọ́n ẹ̀jẹ̀ náà tó kí ni ó pòsíṣàn rẹ̀ síwájú kọ́kọ́ rẹ̀ tó dé tí tọ́kọ bá dé wọ́n padà tún jọ pàṣẹ ìyàwó ara wọn ni àbí ìṣèlọ́kọ̀ ní Thank you fún wa ní oṣù jẹ́ alágbèbá kí ni ìdájọ́ ìdá yìí náà so iye méfò ni ó wà ní ọ̀tẹ̀ tí mo fẹ́ sọ lẹ́ẹ̀ka pé ẹgbẹ́ pé ọ̀nà méjì ni ó ti ń rí dúkìá ó ń rí látọ̀nà haram ó sì ń rí látọ̀nà halal tó bá bùn wá ní ìfàsà lè gbá ó ní fọ́síwẹ́wẹ́ tó bá jẹ́ sí pé nǹkan tó bùn wá yẹn tí ó bá dá lójú pé inú tó ibi tó inú nǹkan tó rí látọ̀nà halal tó bá dáwà lójú àlègbà tó bá wá dáwà lójú pé nítorí látọ̀nà haram àlègbà tó bá wá rúwa lójú ńkọ́ àmọ́ bóyá tọ̀nà láàbí ó ti rí àbámọ̀ bóyá tọ̀nà haram ló ti rí ó là Nabi sallallahu alaihi wasallam pé innal halala bayyinun wa innal harama bayyinun wa baynahuma umurun mushtabihat لا يعلمهن كثير من الناس ومن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات فقد وقع في الحرام